الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونجي سيوجك يوا نص ربيع الآخر هجرة 1441 إلي تسدد جوكي جي من نص ديسمبر 2019 ní mẹ́tíláṣí ńlá ìlú Ògbómọ̀ṣọ́ abara wa sọ̀rọ̀ lónìí nípa ọ̀kan pàtàkì nínú àwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lọ́lá jù nínú gbogbo wọn aṣíwájú wa sàhábì ńlá Abubakar ní Siddiq radiyallahu anhu àwọn sàhábà lápapọ̀ wọn ní ẹ̀ta ni wọ́n tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀sẹ̀sà wọn ni láti jẹ́ sàhábì anabi muhammad sallallahu alayhi wa sallam nítorí pé lẹ́yìn ìgbà tó ṣẹ̀sà anabi tán ó wá wọ kan gbogbo àwọn ẹ̀dá tó dá àwọn ẹni tọ́kàn wọn tún dáa jù tọ́pọ̀ wọlé tà anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́run ọba ṣe ní sàhábì rẹ̀ àwọn sàhábà yìí ìmàsí oníkálukú wa ni kí gbogbo ń tọ́ wọn àti ń tó dínwó wọn náà ni wọ́n ná nítorí ìlọsíwájú ẹ̀sìn Islam wọ́n ná ẹ̀mí wọn wọ́n ná dúkìá wọn nítorí kí n tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam kó lè bá gbòòrò kó lè bá kárí gbogbo àgbáńlá yìí torí ẹ̀ ọ̀kan pàtàkì gbòógì nínú àwọn sàhábà yìí òun náà ní aṣíwájú wa abubakar ní sadiq radiyallahu anhu pàtàkì púpọ̀ táwọn mùsùlùmí ká mà nípa àwọn sàhábà nítorí pé àwọn náà ní ambassadors islam àwọn ambassadors islam ó yẹ ká mà nípa wọn nítorí kálí bá a mọ̀ pé ntí wọn mú wá fi jíṣẹ́ fún wa látọ̀dọ̀ nàbẹ̀wò muhammed. صلى الله عليه وآله وسلم ti ń dalé dànù kìí ti ti ń dalé kọ́wọ́ ẹ̀rẹ̀ hẹ̀ mú. sàhábà lápapọ̀ wọn tí àwọn mùsùlùmí tó bá fi lè mọ̀ nípa àtàgbèsè ayé wọn eléyìí ó jẹ sábàbí ńlá eléyìí tí ó jẹ kí ètò ayé gbogbo wa kó nítumà ètò ìjọba wa kó lóòn ètò bá sì ṣe máa bára wa lò pọ̀ yóò nítumà tó ga eléyìí tó ṣe pé kò ì tí ì ní tí di bá ṣe ń sọ̀rọ̀ yìí nítorí pé àwọn ẹni tí à ń wò kọ́sì ìlànà àwọn ẹni tá tẹ̀lé wọn ò fi nǹkan kan jọ àwọn sàhábà wọn ò fi ọ̀nà kankan jẹ́ ẹni tí ń bá sàhábà sorogún nínú ojú ọ̀nà kan náà àwọn tọ́lọ̀ àwọn ọ̀tá nàbì sallallahu alaihi wa sallam lọ́gọ́ọ̀rọ̀ àwọn ẹni tó ní kálukú fi ṣe sáǹpù tí ń wá wò kọ́sì wọn nínú ìgbésí ayé rẹ̀ lónìí. ọ̀tọ̀ ọlọ́run ọ̀tá ànábì yẹn ó lè jẹ́ pé tòsí ló lòun fi ń kọ́ sí rẹ̀ ó sì lè jẹ́ pé tó ti náà ní kálukú ń jẹ títí dòní wa kó ṣàánú wa á rí i pé gbogbo wa kùdìkùdìẹ wa ó kù nípa àmà nípa àwọn sàhábà ẹ má bí wa lórí nípa àwọn èèyàn kan wọn kankan ṣùgbọ́n bí ilé ayé ti ṣe dà àti àwọn nǹkan tó mi èèyàn kà fún lónìí lọ́sọ̀ wọn di bàbàrà lójú ọmọ èèyàn tí ọmọ kan lọ́sọ̀ wọn di ẹni ńlá lójú ọgọ́rọ̀ àwọn aláìlérò ẹ̀rí pé àwọn èèyàn wọ́n ha orúkọ ọrú wọn sórí bàjẹ́ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tún máa jọ tí wọ́n bí wọn wọ́n tún mọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó dẹ̀lẹ̀ nínú ìgbésí ayé wọn àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan eléyìí tó ní kálukú wọn gé nínú ìgbésí ayé wọn kọ̀ pamọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìyẹn gẹ́gẹ́ bí àwọn ọmọ oníbọ́ọ̀lù gẹ́gẹ́ bí àwọn eléré àwọn olórin gbogbo ẹ̀rí pépé tí ayé àwọn eléyìí ọ̀pá mọ́tàwọn èèyàn wọ́n lọ mẹ́ni tọ́jọ́ pé wọ́n sọ ẹyẹ ọjọ́ òbí rẹ̀ ránù lánàá wọ́n lọ títí lọ tó ti pé oṣù tí ń bọ̀ ti ṣùgbọ́n sábà bí ọ léèrè ike ta nínú àwọn sàhábà lànà lọ́dọ̀ akọ wọn tí wọ́n ti mẹ́wàá nínú àdéhìí ẹyọ kan tó sì fún wa nírò pé wọ́n wà lìjẹ́nà ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí wọ́n fìdí rẹmi nínú eléyìí nítorí pé kí ni wọ́n fẹ́ ti ṣe kí ló ń já máa ń nù gbèsè ayé wọn láti sọ̀rọ̀ bọ́ọ̀lù èyí ṣe làkàṣírà tí wọ́n ní tẹ́ bá rí nọ́mbà kan mú wá nínú dérí rẹ̀ tẹ́ bá ti fi sọwọ́ sí báyìí ẹ jíjẹ ajẹni pàtàkì lọ́dọ̀ Allahu Rabbul Alamin ọ̀pọ̀ ẹ̀ máa ń yẹ àwọn èèyàn wọn kì í dààmú pẹ̀lú ẹ̀ gbogbo sahaba gbogbo sahaba lẹ́ni àpọ́nlé lẹ́ni lọ́dọ̀ Allahu Rabbul Alamin wọ́n sì gbọ́dọ̀ jẹ́ ní lọ́dọ̀ a mùsùlùmí torí nínú àmì ìpàwọ́ mùsùlùmí ká máa nínú àwọn ẹni tọ́lọ̀ wọn bá gbéga tọ́lọ̀ ń pálí ni làwọn sàhábà wà tani wọn pè ní sàhábì sàhábì onáà ní gbogbo ẹni tó bá pàdé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bọ́fẹ́ kó di pásíkò tó fi pàdé ànábì ó kéré jọjọ kò ju ìṣẹ́jú àyà lọ ṣùgbọ́n ó pàdé ànábì ó gba ó sì kú lórí ìgbàgbọ́ eléyìí tá à ń pè ní sàhábì nìyẹn torí ẹ̀ ẹni tó bá yẹ pé kò láǹfààní àti rán ànábì kò pàdé ànábì sallallahu alaihi wa sallam lójú ayé rẹ̀ tánàbì fi kú irú eléyẹn àní pè ní sàhábì kọ́nà kó ti kọ́ gbà ànábì bọ̀ ó sì kú lórí ìgbàgbọ́ òdodo yẹn bẹ́ẹ̀ náà yẹn tó pàdé ànábì ṣùgbọ́n tó ṣe é kékọ́ gbà ànábì bọ̀ ó kú ní káfíìn òní pẹ̀lú wọn ní sàhábì ẹni tó tó pàdé ànábì sallallahu alaihi wa sallam tó ti gbà ànábì bọ̀ ṣùgbọ́n tó kú lórí ìṣèkèrè irú àwọn eléyẹn ò pè wọ́n ní sàhábì ṣùgbọ́n wọ́n nípa ẹni tó pàdé ànábì tó sì gba ànábì gbọ́ tó ń bẹ lórí ìgbàgbọ́ títí di ìgbà kan ṣùgbọ́n tó padà sí islam sílẹ̀ ní àsìkò kan tó tó wọ́n padà sórí islam lẹ́yìn rẹ̀ tó sàábí lápè àbá nípe ń sàábí ìyapẹ́ láàrin àwọn olùmọ̀. akramakumullah ẹni gba làwọn sàhábà ọlọ́run ẹlẹ́dàá nínú súrà ó sọ nípa àpọ́nlé àti àgbéga léyìí tó fún àwọn sàhábù fáwọn sàhábà wọ́n ó ní was-sābiqūna al-awwalūna mina al-muhājirīna wal-ansār والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم ọlọ́run láwọn ẹni tó ti síwájú tá a fi gbọ́ orókè gbáwájú má gbogbo èèyàn lọ́wọ́ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n jẹ́ àwọn muhajirun àwọn ẹni tó ṣe é pé wọ́n ṣe hijira wá sí Madina láti Makka wal ansar àtàwọn ará Madina tí wọ́n gba anabi tọwọ́ tẹsẹ̀ tí wọ́n sì jẹ́ alárànṣẹ́ fún walladhina taba'uhum bi ihsan àtàwọn ẹni tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa radiyallahu anhum ọlọ́run yọ́nú sí wọn ìyọ́nú ọlọ́ ó ju gbogbo nǹkan lọ ọlọ́run ọba sọ pé ìyọnu sí ọ ó kú oríire lámàkí ọ wọ̀rọ̀ wàá àwọn náà sì yọnu sí Allah وأعد لهم جنات تجري تحتها الأنهار الله رب العالمين تتبت على الجنة قال فوان أوان قادرة تتكي أوان كريم مبود وأنسى لا غير خالدين فيها أبدا إنه على الجنة إنه ما تتتك دورك لا لا ذلك الفوز العظيم إليه يسلى bẹ́ẹ̀ làwọn ṣe sọ pé àwọn aṣíwájú tiwa ni àwọn náà ni awliya rahman àwọn ẹni àkọ́kọ́ nínú àtẹ́jẹ́ wà lè yọlọ nínú àlùmọ̀tà nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti rílé bẹ́ẹ̀lì àmì àgbéga àti ẹ̀yẹ eléyìí tọ́lọ̀ wọn bá ṣe fún wa láti rí gbà láti ilé ayé ń bì kọ́lọ̀ wọn bá yọ́nú sí wọn àwọn náà yọ́nú sọ́lọ̀ kọ́lọ̀ ti pèsè àlùjánnà kalẹ̀ fún wa àwọn ọgbà àdẹ́rà èyí tó ti pa àwọn akéré máa bú odò wọ́n ń sàn ní abẹ́ rẹ̀ inú rẹ̀ ni wọ́n máa bẹ sí láéláé ọlọ́run ni wọ́n jèrè tọ́ga àwọn ẹni tẹ̀yìn náà tẹ̀ǹtẹ̀lé lánàá wọn tẹ́lẹ̀ fún alápèjúwe irú àwọn sàhábà yìí nù wọn bí tó ti pọ́ lọ́nà ti yọnu sáwọn náà ó sì ti tàdé àlùjánnà fún wọn láti ayé ń bì gbogbo nǹkan yòówù tó kẹ́ ẹ máa ṣe ìpèníjà ńlá lélẹ́yìí bí àwọn sófì ẹ fi hàn wá nínú àwọn ṣéwù ṣéwù yìí tó ti pọ́ lọ́nà ló ń ti yọnu sí wọn. gbogbo nǹkan tó ń kẹ́ ẹ máa ṣe láyé ẹ má àwọn kan wá nù àwọn aṣíwájú yín so that ẹ tiẹ̀ lè fi polongo ọjà ẹ fi polówó ọjà yín fáwọn míì ìsìn ọlọ́run ló ti ẹ̀yin náà tẹ̀lé wa kẹ́lẹ́ bá tọ́lọ̀ wọn ọlọ́run ti dàdé fún wa ẹ̀yin náà tẹ̀lé wọn kẹ́yìn náà lè bá lè wa títí nínú suratul Fath ayà kejìdínlọ́gbọ̀n ó ní muhammadu rasulillah rasulullah walladhina ma'ahu ashidda'u 'ala al-kuffar ruhama'u baynahum tarahum ruk'an sujjada ó ní muhammad salawatu rabbi wa salamuhu 'alayhi rasulullah ìránṣẹ́ allahu muhammad ìránṣẹ́ allahu kìí ṣe allah kìí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún allah. kì í ṣe gbákejì fún Allah ṣùgbọ́n ìránṣẹ́ Allah walladhina ma'ahu ashidda'u 'ala al-kuffar ẹ wọ́n ara wọn ni ti bẹ pẹ̀lú ẹ̀ àwọn sàhábà ìròyìn wọn ni pé wọ́n jẹ́ ẹni tó máa lé kókó má wọn kèfèrí wọ́n yẹ bá wọn kèfèrí gbé fúyẹ́ wọ́n á máa lé kókó má wọn kèfèrí bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí gbọ́dọ̀ rí nítorí pé káfíìrì kìí sọ ọmọ ìyá rẹ̀ káfìrí e ọ̀rẹ́ rẹ̀ káfìrí ẹni tí wọ́n kọ́ bàjẹ́ fún ọ ni tí o bá bàjẹ́ fún ọ láàárọ̀ kó sì jọ́ tí o bá bàjẹ́ lẹ má pàdánù kọ́ bàjẹ́ fún ọ káfìrí wo ni rẹ́rìn tọ̀ tí ọ wo ni bóyún sí ọ torí tiẹ̀ dá léèyàn pé wọ́n fẹ́ ọ ni pẹ̀lú ó ti bọ́ sínú sáàbù wọn wọ́n ti rí wọn náà kó lọ́pọ̀ bí kèfèrí ti rí nìyẹn ọlọ́ni walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum àwọn yahudi ní àtàwọn nasara kò sẹ́nìkan nínú wọn tí sí ọlọ́lá yẹn ó dìgbà tí wọn náà bá tó máa tẹ̀ lójú ọ̀nà táwọn náà ń tẹ̀lé bákan náà ọlọ́ni waddu law takfuruna kama ó wù àwọn kèfèrí kẹ́yìn náà di kèfèrí gẹ́gẹ́ báwọn náà ṣe jẹ́ kèfèrí kẹ́lẹ́ bá àjọ dọ́gba nínú orí ibú tó jẹ́ lé nínú ìlànà ẹ̀sìn náà onígbẹ́ mùsùlùmí gbọ́dọ̀ lé koko má kèfèrí nítorí àìjẹ́ bẹ́ẹ̀ tí ọwọ́ bá ti lé lọ́wọ́ wọ́wọ́ tẹ́sẹ̀ bá ti wọ ẹsẹ̀ bí wọn náà ṣe tètè di kèfèrí ni wọ́n mọ̀ wá fún ọ ẹjọ́ tètè yé kálukú pé ọ̀nà wa yàtọ̀ síra wọn torí ẹ̀ má rìn ẹ̀rìn yajé kankan sáwàá má rin ẹ̀rín èké kankan sáwà àwa ní ẹ̀sìn tá à ń sọ àti lẹ́gbà kẹ́nikẹ́ni kọ́ gba wúrà lọ́wọ́ wa kọ́ wa fi yẹn kí kò fi pààrọ̀ rẹ̀ eléyìí ní ìlànà ẹ̀sìn Islam àṣìjáwó alẹ́ kò àwọn sàhábà nìyẹn wọn a máa lé koko má wọn kèfèrí rọ́ọ̀hà náà ó bẹ̀ yìí náà ṣùgbọ́n láàrin ara wọn wọ́n ni tí máa sànù ara wọn. wọ́n jẹ́ ẹni tí máa ṣèké ara wọn ìṣe tá a ṣe fún kékeré ká a ṣe fún wa torí ẹ báwọn sàhábà ti ṣe rí nù sábà tí wọ́n gbọ́n kankan nípa báwọn sàhábà ti lò gbèsè ayé wọn kí nǹkan kan yọ wọ́n àfi káwọn náà gbé gbèsè ayé wa gba ti gbèsè ẹ̀ gbà nítorí pé àwọn ni ẹni àkọ́kọ́ tó sì kí irun tó jẹ́ tiẹ̀ lórí ire lè bá jẹ́ tiẹ̀ náà ọlọ́wọ́n bá kó sèmi pẹ̀lú yín lórí ire tọrọ ọ̀hún rúkàn sójàdà apẹ́ẹ́rẹ́ àti àmì wọn wọn náà ní kí ẹ máa rí wọn lẹ́ni tó rúkú ẹ máa rí wọn lẹ́ni tó forí kalẹ̀ sọlẹ́ẹ̀tún fẹsọlẹ́ẹ̀tún fúnmọ̀ sọlẹ́ẹ̀tún àwọn sàhábà gbogbo gba sọlẹ́ẹ̀tún sọlẹ́ẹ̀tún sọlẹ́ẹ̀tún ẹ sì máa pé sọlẹ́ẹ̀tún wa kìyàmù. وركوع وسجود وجلوس كدرو كركو كفركل كتجوك صلاة وانية انت لو توارو يوانو تراهم ركعا سجدا يذكر تراهم أولي lẹni tí ń wòran bọ́ọ̀lù ó rí wọn lẹni tí ń ta tẹ́tẹ́ ó rí wọn lẹni tí ń ṣàgbèrè ká ó rí wọn lẹ́ni tó ṣe é pé ìrégbé àti ìran ìdí rẹ̀ ni wọ́n tẹ̀ bàtì a'udhu billah àwọn sàhábà rí bẹ́ẹ̀ sọ àwọn sàhábà nù anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadith ilé tí imam muslim gbé jáde nínú sahihi rẹ̀ ó ní khayru ummati alqurnu ladi bu'ithtu fihim khayru ummati alqurnu ladi bu'ithtu fihim. àwọn tí ń lóore jù nínú àlùmọ́ mi pátá korongodo àwọn náà làwọn ẹni ìgbà tí ọlọ́run ọba gbé mi dìde lánàbì àwọn ẹni tí ń bẹ nígbà tọ́lọ̀ ń gbé mi dìde lánàbì tẹ́lómi ni wọ́n bá wò sùn ó lè ronú ẹbí kí hàn wọ́lọ́ kí ló dé tó jẹ́ ń wáyé ń gbà tèmi náà tiẹ̀ máa jọ́kan náà àwọn sàhábà bẹ́ẹ̀ ni gbogbo olóríire ọ̀sùn nítorí pé ẹ dákun àwọn eléyìí ti sọ oríire oríire ńlá wàláhì àwa la kù lẹ́nu ewu báyìí torí kálukú ò sì mà bí ó sì parí ilé ayé rẹ̀ àwọn ní ìsìn èèyàn ti kù ẹlòmíì wọn ti sàdéhùn àlùjáná ẹlòmíì ó kú fẹ̀rẹ̀ tó kù wọn ní tí wọn bá fi lé kú àlùjáná lọ́wọ́ ẹ dàkún tá ló tún lè sọ ọrú fún wa mọ́ lónìí tí wọn sọ pé ah, àwọn tó ṣe báyìí tó ṣe báyìí àlùjáná lọ́wọ́ pé kí n dákun panu mọ́jàre òun sì ń parọ́ sáà nàbì nìwọ́n àwọn ìjọba nàbì lògbà àsìkò yẹn ti ká jù oríire yẹn ti pọ̀ jù ṣùgbọ́n olóòwò bíi ẹlẹ́dàá kì í salábòsì kì í sì sí nǹkan tò tóró ńlọbẹ ètò àsìkò tó yẹ kálukú ló mu wa àsìkò tó yẹ rú wa bí mẹ́ni wa ṣe má àti báwa náà ti ṣe rí tọ́lọ́n gbé wa wá sílé ayé wàlláhì nítorí ẹlòmíì tó bá lọ jẹ́ pé gbà àwọn sàhábà lọ́lọ́run bá ní bóyá ọmọlẹ́yìn abdullahi ibùnú ọbẹ̀ ibùnú salul lọ́jẹ̀ tí wọ́n máa pé munafiki ni wọn náà tẹ́gbà náà àwọn kan tó sórí ibú ńlá àwọn tó ya munafiki nítorí pé tí kálukú náà bá wúra rẹ̀ wà sùn bá sùn dájọ́ borí sẹ́nìkan kan ọmọ ayọ́ lẹ́nu ó lè sọ bí wọ́n ṣe rí ìyẹn dáadáa ni wọ́n di islam àbí munafiki tọ́lọ̀mùbá wa ní kọ́ wa wá ní ìgbà dábìrì ipò tí máa tú ta wọ́n ti wá fọ́kọ èèyàn sọ́dọ̀ Hudayfa ibn al-Yaman pé lágbájá ọmọ tàmẹ́dó mùnáfíkì lọ́nà. torí pé ẹni tó lè wẹ̀ tó lè yẹ kankan nígbà tí aṣíwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu tó lọ bá Hudayfa ibn al-Yaman bí Umar ti ti ga tó tó tóbi tó ní Islam ọwọ́ àlọ́ bá Hudayfa ibn al-Yaman ó láwọn orúkọ dáná ti pamọ́ sí ọlọ́dọ̀ pé mùnáfíkì làwọn eléyìí dákùtẹ́ sínú wa ẹ dákùtẹ́ alọ́kàn rẹ̀ tó lè balẹ̀ máa ọlọ́run bá wa kó wa wá lásìkò tó ṣe ké ọlọ́run ti mọ̀ pé wọ́n yá nínú wẹ́n tó bá gbìyànjú á padà sí lọ́mọ àlùjáná níbi ìmánì ti ṣe yòrò tó mọ lásìkò yìí pé ìwọ́ o àti wọ́ o àti wọ́ ẹ̀yin lẹ́ẹ̀ padà jẹ́ táà ọlọ́run mú wa wá nígbà tó ṣe bóyá tá a bá gbìyànjú á padà rà àlùjáná wọ̀ àmọ́ ń gbà ọ́ àti rí ó tètè jù ọlọ́run á kó wa sí sáìzì wa kò fi wá bi tó ju ẹsẹ̀ wa lọ kọ́lọ̀ ń dákú kó jẹ́ ká sàṣeyege lẹ́bi ni khayru ummati àwọn tó lóore jù nínú àlùmọ́ àtẹ̀mí alukọ́rùnù lẹ́dí bọ̀rẹ́tò kéhìm àwọn ẹni ìgbà tó lọ́n gbé mi dìde lánàbì nínú wa. ntí wọ́n pè ké seré o ntí wọ́n pè ké seré sẹ́tẹ̀mí la fẹ́ fi sàpèjúwe ni àbí tó làwọn lè lé wọn bá ẹni tó fẹ̀mí rẹ̀ sílẹ̀ tó kú nítorí tọ́lọ̀ torí kẹ́sìn táwọn àṣẹ yìí kọ́ má bàa kú ó ti lọ ó ti lọ yéésì sọ nìkan lọ́wọ́ àlàyé sábà pé ìbànújẹ́ ò bá àwọn èèyàn rẹ̀ ó sì kú inú àwọn èèyàn rẹ̀ sì ń dùn pé ńgbà tó ti jẹ́ pé lórí kẹ́sì islam oríga ló fi kú àdúpẹ́ síbẹ̀ ni àwọn èèyàn tó ṣe lónìí ẹ bá wa wò dáadáa tọ ọmọ ẹnu rẹ tó kó gbogbo gbogbo níláyè ìpátá korongodo òkú wa ètò ìsìlámù ọmọ lò kẹsìn yóò lè bá lọ wájú síbẹ̀ yìí náà rí bí islam ṣe lọ wájú tó lónìí síbẹ̀ rí bá ṣe náwó lórí islam àbẹ́yìn náà fura ni sábà ní ká náwó sítọ́ lọ́ọ̀ni sùn síbi kálukú ọmọ ìyà kòwò náà ni kálukú mọ bí ó ṣe mójú dénú àpò tí òfin ti owó mú ẹ̀hẹ́n ibi tí ọwọ́ rẹ bá ti ba five hundred kálukú ti máa fi five hundred ṣe máa rí lọ́wọ́ ọ sọ pé wọ́kọ́ ọmọ wá ibi tí wàzó wà ní wàzó bíi àní ebi tí ọlọ́ọ̀ lẹ́pẹ́ so bílẹ̀ ayé wa ti tẹ̀ rí lónìí nu ẹni tó wa lọ kó ọ̀dà àsìkò tí sọ abẹ lọ kó gbogbo nítorí láyé tó lọ kó wa tí kò níyàwó tí kò lọ́mọ ni wọ́n á rí ní ìsìn ayé pàǹdà la wà báyìí ó wá gbé tẹlifíṣàn ó gbé dvd ó tún gbé fáànù ó gbé ọwọ́ tì ń kankan fa sẹ́fẹ̀sẹ̀ yìí náà mọ̀ tó kún ọ̀nà dé lò wọ́n ń tà wọ́n àmọ́ gbogbo ìtẹ́rọ ayé dírẹ́sì inú pálọ̀ yẹn wá kó gbogbo ẹ̀ ó tún sọ pé um, ìyá alágbájá ẹ̀ dìde mọ́ ń bọ̀ wọ́n tún dìde lọ́ba gbàgà tó fi jókòó kò tí ì tà gbogbo àga tí gbogbo ẹ ti dàbí bọ́múbọ́mú pẹ́ mọ̀rọ̀kọ́ yé ọba ti ta ó tún ya ó tún kárọ́ọ̀gì à kí ló dé ọmọ sẹkulu ẹ dákẹ́ nílẹ̀ ìdìbò amúlùwà rẹ kí ló dé ẹ wọ́n sọ mọ́sálásí mi pé gbogbo ntí kálukú bá ní kó wá fi dá sí tọlọ ìwọ wá ìkàlẹ̀ ni ọlọ <laughs> ó rí pé ìyàwó ẹ wàlá tí ọba gbọ́ lẹ́rọ ó lè sí ọ lábàrà tí ọba jọgbà lájọ fún ọ ní sọdọ wọn o. سبحان الله wọ̀ yájà èmi gba àwọn àrà mi nígbà èmi èmi ò nígbà tí mo wà lìtẹ́lẹ̀ ẹ bọ́dà àwọn wà lìtẹ́lẹ̀ àwọn àwọn kò sí o. ẹ̀rí kókò ní rọgbọ òkè gbogbo nǹkan tó fi tá a bá tàgẹ́ ó lè mọ wọ́ ti fifty thousand sọ wá lọ kó five hundred thousand jáde báyìí ó sì kó sáájú bí náírà ṣe máa pọ̀ ọwọ́ rọ sínú gámọ̀sù ọ̀rọ̀ sínú gámọ̀sù ọ̀rọ̀ sínú gámọ̀sù ọwọ́ àgbè bàbá bàbá lọ́sẹ̀ ń bọ̀ lọ́dà ẹ mọ̀ ń lọ mọ́sálásí ni a wọ́n polówó lé fún yẹn fẹ́ rà ni àbí bá kò sí òpolówó lé fún mi àná ní ẹgbẹ́ ti tọ́ ọ. à ẹ jọ àwọn ọmọ tí ń lọ sùkúù yìí ọ̀rọ̀ wọn nídìí àmójútó láti jẹ ráìsì ní ìsọ̀sẹ̀ kejì ní ẹlọ́tẹ̀ ẹ̀ lówó tẹ́sí rà mí sá èlùbọ́ òsínlé sá so ẹ gbogbo tomato gaza fi ń ti kejì gbogbo nǹkan olú ẹni tó ń kó rẹ kalẹ̀ láti fi ọ̀sẹ̀ mẹ́ta ó ní dási ti mọ́tíláṣí lọ́tẹ̀ sẹ́ńgbà tí sàábí náà ń kówó jáde kò níyàwó gbà tí sàábí ń kó gbogbo nǹkan jáde àwọn náà lọ́mọ ni ṣùgbọ́n ibi tí bàbá ń roko sí lọ́mọ ń roko sí ibi tọkọ ń roko sí níyàwó náà ń roko sí oníkálukú wọn ń du àtiwálẹ̀ tẹ́ ni ayé tí wàá dàrú lónìí kìí ṣe ń tọ́ pàtàkì tó ní tùmọ̀ ńlá yẹn làwọn èèyàn fojú sùn mọ́ lónìí kókó táwọn èèyàn fojú sùn láyé yìí lónìí oníkí báwo láti kólé ayé jọ kìí ṣe pé tá a bá kojọ ká nà bí bá a ṣe rí àlùjẹ́nà èèyàn díẹ̀ ní ronú eléyìí torí ẹ̀ ntí sọ̀hábí sí tí wọ́n fi jẹ́ ní tọ́ga á máa lé wọn ní kọ̀dájú pa lè bá wọn tába fẹ́ wá wá àwòkọ́sì láàrin àwọn sàhábà àtàwọn èèyàn yòókù tí èsì sàhábì nínú àwa tá a dé lẹ́yìn ọ̀rẹ́ yìí tá a dé nírọ̀lẹ́ ayé tá a lẹni tó yẹ ká wá àwòkọ́sì ẹ̀rí tẹ́ màkà nínú history àwọn olùmọ̀ ńláńláńláńlá lórí kun mẹ́rin ilé ayé àwọn tó jẹ́ lárúbáwọ́ àwọn tó jẹ́ lárúbáwọ́ àwọn tó jẹ́ pé wọ́n ti àwọn àmì ńláńlá àti àbẹ̀rẹ̀ ńláńlá lẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ wà òkun ṣe dáadáa ó lò lè ṣe. táwọn eléyìí ló ẹ̀ka wà òkun ṣe ni àbáwọn sàhábà nítorí pé ẹnjẹ ń bẹ ní láàrin pàkọ́ àti gímú jìnnà síra wọn nítorí dájú ni pé àwọn sàhábà wọn ga gbogbo àwọn èèyàn yòókù lọ wọ́n ga ju gbogbo àwọn èèyàn yòókù lọ àfọkàṣe ní kọ̀kọ̀ àti ní gbangba ó ń bẹ fáwọn irú ètò ìsìn fọ́pọ̀lọpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ó jayé ni o ẹ̀sìn yẹn ò dénú wa láti ọ̀sán sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam kẹ́lẹ́ Abdullahi bin Mas'ud radiyallahu anhu wọ́n ní man kana mustannan falyustanna biman qad mat gbogbo ẹni tó bá fẹ́ wá òkọ́sí ẹnìkan ẹ má wá àwòkọ́sí ẹni tí ó ti kú o ẹni tó bá ti kú ni pé ẹ má wá àwòkọ́sí torí ẹni tí ó ti kú kò sí tí ó lè ṣẹlẹ̀ sí ó lè yí padà ó lè yí padà sáìdá ọ̀rọ̀ rẹ̀ tẹ́ pọ̀ dáhùn lè nǹkan mi ẹni tó ti kú lẹ́lẹ́ wà àwòkọ́sí torí gbogbo tó ti ṣe ó ti wọnú ìwé ìtàn kò sí yí padà mọ́ tọ́ onífẹ̀ẹ́ innal hayya la tu'man alayhi al-fitna torí pé ẹni tó wà láyé tí ó ti kú ọkàn wo lè balẹ̀ sí pé fìtínà ò lè ṣẹlẹ̀ tù ẹni tó wà láyé tí ó ti kú kọkọjá fìtínà ṣùgbọ́n ẹni tó ti kú òun ti parí tiẹ̀ báyìí ẹni tó ṣe sílẹ̀ kò lè parẹ́ má ẹni tó wà ti kú tá a lẹ́wà ò kọ́ sí kí ó máa ṣe dúdú a ẹni tó ti kú tá a lẹ́wà ò kọ́ sí kí ó máa ṣe sàgbó ẹni tó ti kú tá a lẹ́wà ò kọ́ sí yìí báyìí kí ó máa ṣe àwọn bàbá náà tà yìí máa tà àwọn bàbá ńlá yín yìí máa tà àwọn ọba yín tí wọ́n ti kú ẹni tó ti kú tá a lẹ́wọ́ àwòkọ́sẹ̀ lábẹ́ àbúradà islam ulaika ashabu muhammadin sallallahu alayhi wa sallam àwọn sàhábà ànábì ni sallallahu alayhi wa sallam àwọn lẹni tí a máa wà àwòkọ́sẹ̀ kí ló dé sábà ní kéèyàn pàtàkì tí wọ́n fi sọ yìí pé ẹ̀kọ́ ni kò mu mu kókó ìyẹn ni kò jẹ má jẹ àmàlà àkàrà ni kò jẹ má jẹ ọ̀lẹ̀ ẹ gbọ́dọ̀ ṣàlàyé yìí kí ló dé tó fi jẹ́ pé àwọn sàhábà lẹni ká wà wùsẹ̀ ní ẹni tó ti kú Ibn Mas'ud sẹ́mi akọ́kànnù wọn lọ́nà olóòtú kú ń gbà oníkanu wọlọ́ọ̀nì afdala hadhihi al-umma nǹkan àkọ́kọ́ tó dé kọ́ yàtọ̀ ó ní mo fi ọlọ́run ọba búra ipe àwọn ẹlẹ́ni tó lọ́lá jù ní àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam. bákan náà àwọn sahara yìí àwọn ni abarruha quluban àwọn ẹlẹ́ni tó ti pé àwọn kan wọn. ń tẹ̀lé sí Allahu jù láàrin gbogbo àlùmọ́ yìí. nǹkan kejì nu èyí na a bá já wọn rọ́ńbẹ̀ káwọn náà já wọn. ìfẹ́ta wà ahmaquha ilman àwọn ẹlẹ́ni tó ní mà tó jẹjọjù nínú àlùmọ́ yìí. gbogbo bá mà ń tọ́ta sábà lẹ́yìn. wa aqalluha ẹlẹ́kẹ̀rin àwọn ni wọ́n kéré jù ní mímá la wàhálà bọ̀rẹ̀ ẹni lọ́rùn gbogbo ní tí wọ́n bẹ́ ọ kọ́ ọ máa lọ kọ́rùn bọ́ gbogbo ní tágbára rí ọ̀ka kọ́ ọ lọ dáwọ́lé gbogbo ní tí wọ́n hàn kọ́ sọ pé ó lè dé àwọn sàhábì síbẹ̀ wọ́n yìí la wàhálà bọ̀rẹ̀ àwọn lọ́rùn torí pé àwọn ọ̀fẹ́ kẹ́ pa àwọn lóko tí wọ́n jẹ wọ́n ọ̀fẹ́ kẹ́ kí àwọn lórí kìkì èsì tàwọn. قوم اختارهم الله لصحبة نبيه àwọn làwọn èèyàn tó ẹkọ lọ́n ti ti sẹ̀sà wọn ni láti jẹ́ ẹni tí ó pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam wa iqamati dinihi ọlọ́wọ́n bá tún sẹ̀sà wọn wọ́n lè jẹ́ ẹni tí ó gbé ẹ̀sìn ọlọ́wọ́n bá ró fa'arifu lahum fadlahum torí náà dọ̀wọ́ yín o ikíkẹ́ mọ́lá àwọn sàhábà fáwọn sàhábà ẹ jẹ́ àfi ọlá sẹ́ni tí ọlá yẹ ẹjẹ́ agbé ọlá sẹ́ni tí ọlọ́run ọba gbọ́lá fún. àwọn lọ́lọ́lá wa ọ̀rẹ́ ẹ̀ lọ́jọ́ lórí wa ká fọlá fún wa. wattabi'uhum fi atharihim orípa àwọn sàhábà yẹn máa tẹ̀lé. dédé orípa ṣéwù lágbájá bàbá lágbájá ustaz lágbájá ìmáàmù lágbájá orípata là ń tẹ̀lé àwọn sàhábà nítorí pé gbogbo orípa àwọn sàhábà orípata làwọn náà tẹ̀lé orípa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ làásì máa ń sọ pé àwọn ń tẹ̀lé kìtàbù wa sunnah wifqa fahmi salafil ummati salih à ń tẹ̀lé kìtàbù wa sunnah ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa rere tálá aṣíwájú wa rere yẹn àwọn sàhábà anabi wa Muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo ẹni tó bá tẹ̀lé wọn nínú dáadáa wa tamassaku biha mastata'tum ẹ sì dé mú ẹ di orípa àwọn sàhábà yìí mú lóde wọn abẹ́ bá ti lágbára ma àbí wa tamassaku bi mastata'tum min akhlaqihim èyí tẹ́ bá lágbára láti dìmú nínú àwọn àwa wọn ẹ̀ríkẹ́ dìmú wa dinihim èyí tẹ́ bá lágbára láti dìmú nínú ẹ̀sìn wọn bí wọ́n ti sẹ̀sìn ẹ̀dín mú fa innahum kanu ala al-huda al-mustaqim torí pé àwọn sàhábà orí ìmànà eléyìí tọ́tọ́ òní wọn wà. al-imam al-Baghawi rahimahullah àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ yìí jáde nínú tírà wọn sharh as-sunnah lẹ́yìn tá a ti mọ̀ pé báwọn sàhábà ti ṣe ni tó ti dájú pé pẹ̀lú làákà ìtọ́lọ́wọ́n bá fi ṣe wá lọ́sọ̀ọ́ àwọn ò ní rí wúrà ńlẹ̀ kápátì kọjá pé pàǹdà alágbèwálé àti ní rọ́nà kápílẹ̀ kó ti pé ìgbẹ́ láàmú orílẹ̀ àwọn sàhábì àwọn gángan làwọn àtùpà téèyàn máa lò téèyàn fi ríran nínú òkùnkùn àwọn náà ní àsíá eléyìí tó ṣe é pé òkè lókè lọ́wọ́ tí wọ́n máa fi ọ̀nà hàn gbogbo àrìnà òru ni ìbáàjẹ́ àbí ọ̀sà àwọn sàhábà yìí àwọn làwọn àmà tọ orí pa wọn ní ìbámu pẹ̀lú àti ọ̀gá wa anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tóní alaykum sannati wa sannati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di tamassaku biha wa 'addu 'alayha bin-nawajid torí ẹ̀ ìlànà wọn ìyẹn àwọn sàhábà làwọn máa tẹ̀lé o. ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ọ̀gá wa tá a fẹ́ mẹ́nu bọ̀rọ̀ rẹ̀ lónìí subhanallah ọ̀rọ̀ nípa abubakar ní sadiq radiyallahu anhu ọ̀pọ̀ ọ̀pọ̀ pọ̀ láwọn ọ̀rọ̀ tó ṣe kí kò sí abala kan nínú ẹ̀ tí èèyàn gbé yẹ̀wò tí ò sí ẹ̀kọ́ ńlá fún àlùmà tàbá wa sọ pé ọ̀kan nínú àwọn tí wọ́n kọ́ nípa Abubakar radiyallahu anhu òun lásán iná la lò láti fi bára ẹni sọ̀rọ̀ nípa Abubakar nítọ́dájú ni pé irú ìdánilẹ́kọ̀ọ́ mẹ́wàá irú eléyìí kò lè tó fún un torí pé ntí bẹ́ẹ̀nù gbèsè ayé rẹ ti pọ̀ jù àwọn dáadáadáadáa tó ṣe fẹ́sìn Islam ṣùgbọ́n pẹ̀lú gbọ́lọ̀ a lè tún sí ẹyọ ní ìdánilẹ́kọ̀ọ́ tá a fi sọ nípa Abubakar lẹ́yìn ìtàlá kọ̀kọ́ yìí eléyìí yóò jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tá a fẹ́ ti tẹ́lẹ̀ táwa gbẹ̀mí lé lórí bídìmìlá Abubakar radiyallahu anhu kí lorúkọ rẹ̀ lorúkọ rẹ̀ kì í Abubakar orúkọ rẹ̀ ní Abdullah ibn Uthman ibn Amir. ابن amr ابن كعب ابن سعد ابن تيم ابن murra بن كعب بن لؤي بن غالب القرشي التيمي. at-taymi. بكر rí i pé abubakar pẹ̀lú bá a ti ṣe dá orúkọ rẹ̀ yìí àtòun àtànàbì wa muhammad sallallahu alayhi wa sallam ìbí dà wọ́n pọ̀ lórí baba ńlá rẹ̀ kẹfà baba ńlá rẹ̀ kẹfà oná làpè ní mọ́rọ́ bọ́nù káàb bọ́nù lọ́ẹ́yì bọ́nù Ghalib al-Qurashi mọ́rọ́ àtọ́jẹ́ baba ńlá Abubakar kẹfà yìí nínú àwọn baba ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló náà wà bẹ́ẹ̀ ni àwọn Quraysh ibi da gbogbo wọn pọ̀ ìbí tó wá da lágbájá àti tàkẹ́dùpọ̀ ó lè súnmọ́ ó sì lè jìnnà ṣùgbọ́n kò sí ẹnìkan àtẹlómìn nínú àwọn kùrẹ́ṣì yẹn lápapọ̀ ọ̀hún lọ́pọ̀lọpọ̀ tẹ́ da ọ̀rọ̀ nípa àbí tiẹ̀ sílẹ̀ àti tẹlómìn tẹ́ ní padà rí pé ìbí padà dà wọ́n pọ̀ lórí ẹ̀ka. Abubakar orúkọ rẹ̀ ni wọ́n fún ní orúkọ àdàpè wípé Abubakar. abubakar abubakar yìí kò túmọ̀ sí pé ó bí ọmọ kan tí ń jẹ́ bákùrù ó bí ọmọ kankan tí ń jẹ́ bákùrù àti pípa parọ́ bákùrù tẹ́rí yẹn ìtumọ̀ rẹ̀ ní ọ̀dọ́ǹde ràkúnmí ọ̀dọ́ǹde ràkúnmí wọ́n rẹ̀ wọ́n sọ Abubakar bẹ́ẹ̀ ní bàbá ọ̀dọ́ǹde ràkúnmí tẹ́lẹ̀ ní Abubakar Abubakar yìí báyìí ó wá láwọn orúkọ anágídẹ eléyìí tó ti pé wọ́n tún máa fi pè nínú àwọn orúkọ ni alaatiikọ alaatiikọ alaatiikọ ìtumọ̀ rẹ̀ lẹ́ni tá a ti bọ́kùn náà kú lọ́rùn rẹ̀ tí ò ní wọ́n náà. ẹni tá a ti bọ́kùn náà kúrò lọ́rùn rẹ̀ tí ò ní wọná ọlọ́run má jáwa náà wọná o. nínú àdìsá náà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì pé bẹ́ẹ̀ ó ní anta atiqun anta atiqullahi minan nar anta atiqullahi minan nar ìwọ ẹni tó lọ ti bọ́kùn náà kúrò lọ́rùn rẹ̀ tí ò ní wọná ni ọ ìwọ o ẹni tọ́lọ̀ ti bọ́ okun náà kú lọ́rùn rẹ̀ ní ọ tí ò ní wọná sáà hmm. nàbí bá sọ̀rọ̀ tí wọ́n máa yiri ẹ̀ wò láíláí bó ṣe rí gan-an lànàbì sọ. Hmm. ó túmọ̀ sí pé ní ìdílé àwọn bá sọ ọmọ wa àbẹ́nìkan ní orúkọ ọ̀nàgídé pé àdé ẹ̀kọ́ àdúrà là ń ṣe o pé ọlọ́run ó jẹ́ ẹni tó ti bọ́ okun náà kú lọ́rùn rẹ̀ tí ò ní tẹ́kíni tí ò ní wọná àmọ́ tàbí bákàrún kọ́ ọ dájú. ọlọ́run ti bọ́ okun náà lọ́rùn tiẹ̀ ìwọ ò ní wọná. orúkọ anájúdẹ mi ò ní as-siddiqu anábì náà ló sọ onáàlú lódodo tó máa ń gba òdodo sódodo tẹ́lẹ̀ kó sì yí padà. yàrá pé èèyàn púpọ̀ náà wà tí pò òdodo lódodo àmọ́ bá jọ tẹ̀ sọ lánàá yìí. mo jẹ kí ló dé tó kó jẹ ńgbà tí sọ la lọ́sẹ̀ wọn ní sábà rú ọ̀rọ̀ síwájú àtúnrò sẹ́yìn ni ó ti wá yé mi pé tí mo sọ lánàá ò ṣe déédéé irú ẹ̀ ọ̀pá gbèsè bàjẹ́ torí sọ pé adé torí sí mi nínú oríkì àwọn so Abubakar òun a máa ẹnì kan ò sì ثم أصدقني نية عائشة رضي الله عنها وفوان روين أني أها أنا بيتي كوكوسو لا جوكا أنا بملولي أوكي أحد أوكي أبا بيرسيني مي أبا بيرسيني مي anabi sallallahu alayhi wa alayhi wa sallam àtòun àti abubakar àti umar àti uthman ni wọ́n jọ wà lórí òkè uhud àpáta yìí wá ń mì lẹ́sẹ̀ wọn ẹsìn máa pé imáni tó ga ń bẹ láyè gbà nítorí pé nìsín tó wá pé sìn ni tẹ́lẹ̀ lọ rí òkè kan ń bá ń mì yín ẹ̀yà yìí ẹ̀ tún lé wa débí ní táwọn sọ tó anabi sallallahu alaihi wa sallam àpáta ń mi lẹ́sẹ̀ rẹ̀ àwọn sàhábà ńlá ńlá sì ń bẹ pẹ̀lú ẹ̀ ẹ̀rọ agbọ̀ntà nàbì sọ ọ ní Uhud ìwà Uhud dó ọ̀gbọ́dọ̀ mi má subhanallah ìmánì nìyẹn ọ̀gbọ́dọ̀ mi má fa innama alayka nabiy ọ̀ màkà nàbì ní bẹ lórí rẹ̀ wọ́n ṣe dé.

oríire nìyẹn bákan náà anabi pè ní ọ̀sẹ̀dẹ̀k nítorí kò sí nǹkan kan látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam máa yiri rẹ̀ wò kíákíá ni ló ti Aisha anha ó fún ó ní ìgbà tí anabi Muhammad tọ́lọ̀ mú rìnrìn àjò láti Mẹ́kà. lọ sí Baitul Maqdis àwọn gbanugbanu wa fikún ẹnu wọn tí wọn máa gbà ní Maka pípọ̀ ní ẹni tó ti gbà nábì gbọ́ tẹ́lẹ̀ wọn làwọn ọ̀gbà gbọ́ mọ́ nítorí ní táwọn ń fara dà lórí pé àwọn gbọkùnrin gbọ́ nù kò kéré gbogbo èèyàn ní sọ àwọn lẹ́nu ìgbà tó ní o tún wá bàjẹ́ o tún wá lọ fi irọ́ ńlá rábàlì o fi kọ́rọ̀ rẹ̀ ń fẹ́ ká gbòǹgbọ́ kó dodo ló ń sọ. So sọ àfẹ́bí ṣe máa ṣe àwọn èèyàn láyè sí náà nísìnyí ọ̀rẹ́ rẹ̀ kan tí ẹjọ́ jẹ́ ọ̀rẹ́ mátímátì gbogbo ọba ẹsẹ̀ ríra yín lójúmọ́ náà kó tó di pé kálukú padà sílé wọn ẹni wọn kùn gẹ́gẹ́ bíi ti àwọn ọmọ èèyàn gbogbo tí o ṣe àti ètò ṣe wọn sáfẹ dá pátánì sí la tọmọ sọ̀rọ̀ sọ ara rò ní bọ awíwíwí. lórí ibú ilé ọlọ́mọ bá rìn ọ̀dà kò ọ̀sẹ̀ pé èmi ò tí ì ma lọ́wọ́ rí ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi náà ni ó sì máa jẹ́ lọ́nà lọ gbé mi jáde omi tó wá gbé jáde ọwọ́ ahẹ́rì ma lọ́wọ́ anitọ́ ó ti wá a ní ìjọsìn má báyìí. ìwọ ti sọ irú rẹ̀ làwọn kèfèrí àwọn ẹni tó gba ìsáàmù tẹ́lẹ̀ tí wọ́n ti ń fara da ìsọnu tẹ́lẹ̀ bí sọ̀rọ̀ wá sí la sọ pé wọ́n mú mi lọ Baitul Maqdis láàrin òru ìgbà sílẹ̀ súlànà sígbà sílẹ̀ má lónìí mo ti lọ mo ti dé mo tún lọ sọ́nà kan mo tún kọ́ lọ sọ́nà keje mo ti dé ṣe àà ah, ah, Muhammadu ẹ eh? Baitul Maqdis ti wọ́n sọ yìí oṣù kan là á ṣe tá a bá fẹ́ lọ láti Maka oṣù kan láti lọ́nà láìsí oṣù kan tó láàbọ̀ ó oṣù mélòó ó méjì àwọn ọmọ náà sẹ́mà sẹ́mà sì dàbí ìgbà tó dìnnà ju gbogbo ibi tá à ń sọ yìí lọ o tún lọ o tún lọ ṣé kìí ṣe pọ̀ lálà kìí máa sàn là. <laughs> ọ̀dà àwọn kan bẹ́ẹ̀ nu wa tí wọ́n kọjá tí wọ́n lọ tà ní Baitul Maqdis ń bẹ́ẹ̀ pàdé wọn àlẹ́ ìbá tó sọ pé ibi báyìí báyìí báyìí báyìí báyìí kọ́dà gan ẹrù wọn tí wọ́n kó lọ́wọ́ wọ́n ti tàkùyé báyìí àwọn náà tún ti ra àkàbà fún un so àwọn sì iná sì dé láti dé sẹ́ni ní dédé ọjọ́ sí ẹ ní muhammadu lórí wa ibi táwọn ọlọ́run lóòótọ́ kọ́nà àti pèsè báyìí gba alọ́tẹ̀ ẹni epo du ọ̀yà ó sórí de lọ dákúrẹ́ dákúrẹ́ so tí àwọn èèyàn bá wá sí ìbàjẹ́ wọ́n máa wọ ẹni kúnra ni wọ́n máa wọ ẹni kúnra ní ìsìká kí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ni nínú òlò òní dání ọ̀tá kan òní lọ́tà méjì péré gbogbo àdúgbò wọn ti máa wọ ẹni kúnra rìkítí ọ̀dà wọn pọ̀ wọn dọ̀rẹ̀ gbogbo àwọn àwọn ẹ̀jẹ̀ àmọ́ báyà darí olórí ibú lásán so lórí ibú àwọn olórí ibú ojú ń <laughs> so irú èèyàn máa sì bá Abubakar sọ iná bá nàbì bá ní ó lóun lọ láti maka ó lọ bẹ́tùl makdis òun tún ti padà dé kọ́dọ̀ òun tún lọ sámà àbí wọn náà gbọ́ rọrùn kóòlù tó lè tẹ́sẹ̀. abubakar radiyallahu anhu ọba sọ fún ọ ní awọ kọdọ kọọlẹ dẹẹlẹ gbogbo njẹ wí muhammadu ti sọ àbí o ti sọ kọọlù náà wọn ló ti sọ náà làbẹ sọ fún ọ náà kó o lè bá a pé kì í Ah, Abubakar bani la ń kọ́ lẹ́rẹ́ àlẹ́kẹ́ faqad sadaq tọ́ba jẹ́ kó ti sọ bẹ́ẹ̀ ṣe wí òdodo náà lọ sọ <laughs> ó ti gbé nǹkan jẹ fún wọn kìíní <laughs> nítorí ó wí nù òdodo náà kó ti sọ òdodo náà lọ sọ tọ́ ó ní àwọn èèyàn nígbà tó ní òdodo lọ sọ Abubakar ni ó sọ dípò ó bẹ khabari samaa. في غدوة أو روحة ń gbàgbọ́ gbogbo tó bá sọ nípa Allah láti ọ̀gbájúmọ́ lọ́sọ̀ọ́ ni àbí ìrọ̀lẹ́ lọ́sọ̀ọ́ ni ǹjà ń rọrí pé ń parọ́ mọ́lọ̀ ṣé òun tó wá lọ ń tíráàbù ń dé níwọ̀n àmọ́ kódà tó bá tún ń kọjá lọ. olódodo tí gba òdodo lódodo tẹnìkan ò sì lè mú kọ́ yẹ sẹ́pẹ́ǹtì rẹ̀ ni ọ́ torí àwọn ti pè ní Abubakar as Abu Abdullahi al-Hakim olóògbé àdéhùn ìjáde olófẹsẹ̀ rinlẹ̀ alimami Zahabi oníbọ̀sẹ̀ wíńà lórí torí ẹ Abubakar oní as-Siddiq kìí ṣe gbogbo àbúrú lólódodo yóò bá lẹ́wọ̀ <laughs> ẹ̀rí tó ní sìn àbúkan ṣe bíríkìlẹ́yà wọ́n là bu olódodo àbúkan ṣe kápẹ́ńtà wọ́n là bu olódodo àbúkan ṣe mẹ́kù wọ́n là bu olódodo àbújàmbá sì ni gbogbo wa. tòótọ́ àbú àbú bíríkìlẹ́yà àìmọ̀ ẹjọ́ ti sẹ́ńtì ohun sẹ́ńtì gbè àbú kápẹ́ńtà àìmọ̀ ẹjọ́ kù tó kù sí olóṣò lọ́lé oníṣẹ́fà àti àti kalẹ́ tán àló lè ní ọ wọ́n sọ plọ́ọ̀gì ò tí ì jẹ́ olú ọ̀rọ̀ mẹ́rin mi ọ̀rọ̀ jẹ́ ara ẹ̀ múlẹ̀ ọ̀dà wa làmọ́ fi dá tètè sọ̀dà o. torí di eléyìí báyìí kì í ṣe gbogbo àbúnidé ni olódodo gbogbo ti dẹ́pẹ́ tó ṣe gbogbo Umar ní Al-Faruq àbí òye wa ha kì í ṣe gbogbo Uthman ní Dhun-Nurayn kì í ṣe gbogbo Aliyu ní Abu Turab so àwọn orúkọ tánàbì fún àwọn sàhábà yìí ó ní tùmọ̀ tánàbì fi fún wa ìwà sí kí gbogbo ẹni tí máa ń tí wọn bá wọn jó kọ làwọn náà mọ agbọ́ láǹfọ̀n rárá o ilé ìjọba o. àlùmọ́ àlùmọ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹni wọ́n ti kó Abubakar ní as-Siddiq kí ló dé torí pọ̀ ló tètè yára anabi nígbà tí anabi polongo ẹ̀sìn Islam fún kò anabi ló kúrò ó sì tún dúró di òdodo yìí báyìí ìdí òdodo náà òdodo ọ̀ya ọ̀nà ìyòdodo Abubakar ìwà bùkọ̀ sì tọwọ́ rẹ̀ jáde rí láti tọ́tọ́ ti jẹ́ mùsùlùmí torí ẹ̀ ni wọ́n ti pè ní as-Siddiq kọ́lọ̀ wọn bá kó tún bàbá yọnu sí. nínú orúkọ anágídé Abubakar ni as-Sahib as ẹni ẹni tí ìyá ni ẹni èèyàn tí kì í ọkọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ Abubakar ọlọ́ọ̀bẹ ẹlẹ́dàá olófin ní orúkọ anagijẹ yìí nítorí pé òun nìkan lọ́lọ́sọ láì fún kò sẹ́sẹ́ lómi nínú àlùmọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam àsìkò tó nàbì sallallahu alayhi wa tó fẹ́ ṣe hijira lọ sí Madina ẹnì kankan Abubakar. onìkan lọ́sẹ̀ lánàbì sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dáwà oní illa tansuruhu faqad nasarahu Allah idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn idh huma fil ghar idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana. ó ní ọlọ́wọ́ lé dáwà ni tó bá wù yín ara lọ́wọ́. tó bá wù yẹn mọ́ra ànábì lọ́wọ́ na ti rà wọ́n tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ yìí wọ́n wù yẹn rà lọ́kẹ́ sí eré ẹ̀ pàṣẹ bú nítorí pé ríran ànábì lọ́wọ́ àmì pé yàtọ̀ sórí rẹ̀ nù àti pé pápá gan ẹ̀yìn ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ẹni ẹ gbàgbé lé nígbà tí ń sọ fún ẹni rẹ̀ sí pẹ̀lú ẹni tí ìyá ni ìyẹn Abubakar àgbéga ńlá lọ́lọ́run ṣe fún Abubakar nìyí tó sọ fún pé lẹ́ẹ̀dá zen mọ́kọ́ kẹjẹ inna Allaha ma'ana ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa nítorí ẹ̀rú bà Abubakar nígbà tó rí tí àwọn kèfèrí wọ́n tọpasẹ̀ wọn débi tí wọ́n sá pamọ́ sí nínú kòtò Hira. Ah, nínú kòtò pọ́ọ̀ tó wà nínú àpáta pọ́ọ̀. wọ́n sọ fún anabi pé àwọn ẹni tí màá ń wá wa ni ẹ wo ọlọ́run fẹ́ fi àmì ńlá hàn bẹ́ẹ̀ wọ́n ti ń wá wọn ká gbogbo àyíká yìí wọn ò rí wọn. ìgbà tí wọ́n wá rìn débi tí jábọ́lù fọ́ọ̀rù wà nǹkan yẹn kà dárí wọn pé ẹja gun àpáta yìí. sọ níbo lè fẹ́ bọ́ sí ní rumaka ilẹ̀ sálá ló ilẹ̀ ni kò sí igi kò sí kan inú bílẹ̀ ṣiṣẹ́ jẹ́ ilẹ̀ asálẹ̀ náà wọ́n wá káwọn ò rí nǹkan àtàtàrí wọn pé ọlọ́run fẹ́ fi hàn ma ẹ lọ gun ibi tẹ́ni tẹ́ ń wá wà nù á ní jẹ́ rí ambọ̀sibọ́sí pẹ́ mu sẹ́mi kí lẹ́yìn ọ̀rẹ́ mà ó ń kálukú ọmọ asigi gọgọ bẹ́ẹ̀ ni asigi gọgọ àbá wọn wá dúró lẹ́nu kòtò tí ń bẹ lórí àpáta sọ̀rọ̀ yẹn wọn dúró ní ètè tí kòtò yẹn láì mọ̀ pé ni àwa inú kòtò táwọn lẹ́nu ọlọ́sìn ní kí aláǹtakùn kọ́tà òwú sí ojú kòtò yẹn kó wá dàbí àyè tó ṣe pé. nǹkan kan ò lè kọjá ń bì láéláé kí òwú aládàkùn yọ ọmọ gbọ́nù kọ́ mọ́ tùkà àti pé òwú aládàkùn eléyìí báyọ̀ ti ń bẹ́ńbẹ̀ tí ó sọ̀rọ̀ ọdún mẹ́wàá lọ́lọ́ ṣe di orí lójú wọn. àwọn tó wá wà nù kò tó rí wọn ẹni tó wà lóde òrí wọn ó dà gẹ́gẹ́ bí tinted glass táwọn náà fi sí mọ́tò lónìí ọmọ ṣé ọ̀hún kòkò burú nígbà ọba arajú títí ọba sùn ọ. so abubakar wa ń sọ fún anabi sallallahu alaihi wasallam kí a ah, law nadhara ahaduhum tahta qadamayhi la ra'ana tẹ́ǹkan ni wọ́n bá wo bí tẹ́tẹ̀ rẹ̀ wà yóò rí wa yẹn kí tó wo lẹ́ báyìí yóò rí wa sẹ́yìn mọ̀ pé <clears throat> àmọ̀dájú ti ń bẹ fáwọn anábì ọlọ irú rẹ̀ ò sí fáwọn ọmọlẹ́yìn wọn torí pé Abubakar kọ̀ ọmọ ọdún mà ìdánilójú tọ́lọ̀ ti fún kò sí fún Abubakar torí ẹ̀ ńgbà tí Abubakar wa sọ ẹ̀rú ń bà ọlọ́wọ́ á ní anabi wa sọ fún Abubakar pé la tahzan bọ́bá mi jẹ́ inna Allaha ma'ana ọlọ́run bẹ pẹ̀lú wa nínú hadith eléyìí tí Imam Bukhari àtàwọn míì gbà jáde anabi sọ fún pé ma zannuka bitnayni Allahu thalithuhuma kí la burú tó rò pé lè ṣẹlẹ̀ sẹ́yìn méjì tọ́lọ̀ ti kẹta wọn kò sí. tọ́ nítorí ẹ̀ ẹ̀rí pé Abubakar àpèjúwe lánàá nípa ẹni tí ń fẹ́ dáadáa ànábì tí òfẹ́ kaburú sànábì síbẹ̀ làwọn náà rí ìwọ sani kọ sàṣàlátù bá ànábì gan dẹnu rẹ wúwo tí ìwọ náà á lè yọ owó rẹ lórúkọ náà sójú ọ̀nà ànábì kó lè lọ wájú ìwọ náà lọ fẹ́ mi rẹ lẹ mi rẹ bá ká ọlọ́mọ lẹ́mi tèmi lò gbogbo òwúrọ̀ láwa o ọ̀sán òtí pa o ambọ̀sibọ̀sì yọ ọ̀dọ́jọ́ alẹ́ o Abubakar àwọn ti gbà pé tá a bá kú nìsín tá a ti wà lórí tọ́lọ́ dáńtẹ́lẹ́ tá a nẹ́bì àkórìrè ni torí ẹ ọlọ́run ọba pè ní sọ́ọ́hìn ọ̀làńlá lélẹ́yìí jẹ́ fún Abubakar radiyallahu anhu kí ọ̀tá ni ìdí ẹ̀kú lòlẹ̀ sàhíbì ń bẹ̀ ọ́. ابن حجر أباه المسيكي أجمعت الأمة على أن الصاحب المقصود في الآية هو أبو بكر الصديق صاحب تلون صنايعي قلنا أبو بكر الصديق أن يقول لما لما نبي محمد صلى الله عليه وآله وسلم أقول لي لي الحافظ ابن حجر وسيجد أن المراد بصاحبه هنا أبو بكر بلا منازع abubakar lọ́lọ́run ọbẹ ẹlẹ́dàá wa ń sọ ń bì sẹni kò dájú ẹnìkan ọba abubakar dúpẹ́ mi ni kì í sá abubakar ń jọnà lọ adé lónìí táwọn míín sọ sọkúsọ wọn á sọ pé kì sá abubakar sí wọ́n wá ní lọ́jọ́ ń bí wọ́n ní irọ́ lásì abubakar ni àwọn ẹni tí wọ́n fẹ́ parẹ́ pé kì í sá abubakar aliyu ni àbí alhassan ni àbí alhussein ni àbí gbọ́n pé màní àwọn ṣí àmì àwọn ṣí àánú àwọn èrò àwọn ṣí àmì ẹlòmíì lè kó òun ṣe ṣí à àmọ́ gbogbo ideology wọn ló kún orí rẹ̀ àfi kọ́ ọlọ́kùn ọlọ́kọ̀ brain wash ọpọlọ rẹ̀ kí wọn náà lè bá a máa ronú bí àwọn mùsùlùmí. ó wá yá yẹn lẹ́nu àwọn tí wọ́n sọ̀sọ̀kúsọ bá àwọn kan náà ti jókòó wá tí wọ́n tún láwọn gbọ́rọ̀ kí lè à ń gbọ́ ọlọ́mọdé á sí nà torí délé alẹ́ ìlú ló kó wípé ẹni tí ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wọn sọ ń pa rẹ̀ nínú ayé àyè níta ni Abubakar radiyallahu anhu. torí ẹ ọdẹ akéèyàn ọmọ kí okó tó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn lábẹ́ òfin ọlọ wọn ní tẹnu bá ti kò lórí nǹkan kan ibẹ̀ yẹn ṣe ibi téèyàn tún ti máa gbìyànjú ma ọkàn sọ tí wọn bá sọ ni finish ẹnu gba ló máa kó pé Abubakar ni wọ́n sọ ń bí o lọ́ba tán ìwà ṣe pé sábùbákàr wà ní kì máa sá Abubakar táwa ní tó wọ̀. eléyìí jẹba o tọ nínú orúkọ nagidi Abubakar onasun ni al-atqa al-atqa gẹ́gẹ́ bá wọn sọ yìí wọ́n yẹ tẹ̀jẹ̀ nàbọ̀ hẹ́rẹ́ atqa àwọn olùmọ́ni al-atqa olùpẹ́ ọlọ́run ọba jù ọlá Abubakar tọ nínú àwọn orúkọ anagijẹ rẹ tó ní al-awwab al-awwab olùbẹ̀rù ọlọ́run lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni Ibrahim an-Nakha'i ọlá Abubakar nínú orúkọ anagijẹ rẹ tó ní eléyìí ìgbà wọn lọ bí Abubakar. ẹnu àwọn olùmọ́kò bí lẹ́yìn bíbí anabi muhammed sallallahu alayhi wa sallam ni tó bí abubakar lẹ́yìn amul fiil ọdún eléyìn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹnu wọn kò pípẹ́ ọdún ti kọjá sáré fún tó bí anabi ìyàpọ̀ ẹnu wa bẹ láàrin wọn sọ́dún kejì abọ́dún kẹta lẹ́yìn ìgbà tí ọdún lọ bí abubakar mi sọ ọdún mẹ́ta lẹ́yìn ọdún eléyìí ni wọ́n tó bí Abubakar àwọn míì ní ọdún méjì ni àwọn míì ní ọdún méjì àbọ̀ ni àti bá àti bí ẹnu sáko lórí igbe lẹ́yìn ọdún eléyìí ni wọ́n tó bí Abubakar radiyallahu anhu tó bá ti jẹ́ pé ọdún eléyìí gágágágá ni wọ́n bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam adékọ́ anabi wa dàgbà ju Abubakar lọ ọlọ́dún méjì mẹ́ta tàbọ́dún méjì àbọ̀ lábẹ́ báwọn olùmọ̀tí ṣẹṣẹ yá báyìí adépa nàbí ju Abubakar lọ pẹ̀lú àwọn ọdún yìí báyìí ilé tó dáa ilé Abubakar ti jáde ó sì dìde ọ̀dàgbà lọ́wọ́ àwọn òbí rẹ̀ méjèèjì àwọn òbí méjèèjì jẹ́ alápàlẹ́ àti pé àwọn òbí rẹ̀ méjèèjì pàápàá ti lọ bàbá rẹ̀ ó jẹ́ ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé láàrin àwọn Quraysh gbogbo wa ní máa fi ọ̀wọ̀ fún wọ́n sì jẹ́ ẹni tí máa kà á kún inú léyìí òun náà ni Abubakar jáde Abubakar nínú àwọn ìròyìn rẹ̀ bàbá tiẹ̀ rírí kí ni ìròyìn rẹ̀ kéèyàn bá rí kéèyàn má bàa sí mú Abubakar wọn ní àwọ̀ rẹ̀ funfun àwọ̀ rẹ̀ funfun ní àwọ̀ ara rẹ̀ àwọ̀ àwọ̀ ara rẹ̀ funfun ní bọ́lọ̀sì wa dára rẹ̀ ọlọ́ọ̀dá ní alára tó kẹrin Abubakar ọ̀sára ọlọ́ọ̀dá lẹ́ni tó tẹ́ àmọ́ ní ara ọlọ́ọ̀dá ẹni tí ara rẹ̀ tó funfun eléyìí ni Abubakar radiyallahu anhu látàrí títí tí Abubakar ti inú ọ̀sán ló fi jẹ́ ìlọ́dì kì í sábà dóńdì rẹ̀ torí pé ti tẹ́rín jù tó bá fi ìlọ́dì sídìí torí yẹn kì í ṣe ìlọ́dì ni so ìlọ́dì tó wá dàbí irun yóò wá lókun kan àbí rọ́bà kan bí elastic rọ́bà tẹ́kítẹ́ yẹn bá ti gbé wọ̀ ó ti gbé wọ̀ bí ṣòkòtò nù ọkọ̀ dasọ̀ bora lókè rẹ̀ ni so ìlọ́dì Abubakar kì í sábà dúró ìmà jábọ́ nítorí pé èèyàn ti rìn lọ́lọ́wọ́ bá dáa torí ẹgbẹ́ tánà fi sallallahu alaihi wa sallam tó ní gbogbo ẹni tí aṣọ rẹ̀ ìlọ́dì rẹ̀ àfi ṣòkòtò lọ́wọ́ ni àbáṣọ míì náà lọ́wọ́ ni tó bá ti ń tayọ kókósẹ̀ inú náà ló ti gbẹ̀sà rẹ̀ abubakar radiyallahu anhu wọn wá sọ fún anabi sallallahu alaihi wasallam àtẹmí sì máa jábọ̀ tẹsírin tọfà àti fi ń jábọ̀ ni torí pé abubakar tẹrin kò sára ẹsùn mọ pété bá tẹrin bóyá tẹ bá jẹ láàárọ̀ bóyá kùnrin lè ràn díẹ̀ tí ó lè gba ìlọ́dìndúró ńgbà tó sọ ọba ipá tó ń bẹ ti sàn àbí ẹ̀ máa ń tó ẹsẹ̀ lẹ́ni ìlọ́dì ó ti pé ń jábọ́ aha anabi sallallahu alaihi wasallam ni aha ìwọ wọ́n yọ Abubakar kó mbẹ táwa ni ọ yọ wọ tòbí sọ pé bí Abubakar ni wọn náà wọ́n ti Abubakar bọ́ọ̀lù tó á dàbí rẹ̀ so eléyìí ni Abubakar radiyallahu anhu tọ́ Abubakar yìí báyìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n kọ́ bàbá rẹ̀ ni Usman táǹpẹ̀ ní abụkwu hafa. lọ́dún tá nàbì sallallahu alaihi wasallam gba a kú lọ́wọ́ àwọn kèfèrí ọdún kẹjọ lẹ́yìn hijra islam abubakar ó mú bàbá rẹ̀ wá bá nàbì bàbá rẹ̀ sì wà ń ìgbà tó mú dọ́dọ̀ wa bàbá yìí ti dàgbà kí ló ní tó káwọn wá bá abubakar ni ọlọ́yẹ̀kọ́ wá ìyẹn ni kékeré sọjú orí náà máa fi to gbogbo pẹ́nìkan lọ́lá ju yàn lọ. ní ìsìn bàbá Abubakar kì í ṣe gbé ànábì fíufíu ẹni tó bí Abubakar tó ẹgbẹ́ wọn tó kọ ọdún méjì ní ànábì fi ju Abubakar lọ. sáwọn a máa pé ìrọ̀lọ́hún àti ànábì sallallahu alayhi wa alihi wa sallam bàbá ìgbò ti ṣe dàgbà tó Abubakar lọ́wọ́ ẹ ká lọ́dọ̀ ànábì pàṣẹ dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ọ bá ti dé bàbá ó tó kó lé káwá bá wọn abubakar ni rárá àwọn ọlọ́yẹ̀kọ́ ara wọn sì ti wá tọ́ nígbà tí anabi sallallahu alaihi wasallam torí bẹ́ẹ̀ bàbá bá ní òun náà ṣetán láti di mùsùlùmí o bàtà nàbí bá sọ̀rọ̀ islam bàbá yẹn di mùsùlùmí ó sì ní ká nàbí ó tẹ́wọ́ anabi tẹ́wọ́ gbọ́wọ́ lọ́wọ́ anabi òun ti fi àtìlẹ́yìn òun hàn nàbì sallallahu alayhi wa sallam òun ti di mùsùlùmí gbogbo fi dáná bíbá ń kó wa lọ kọ́ máa kó wa lọ. tó báyìí ni bàbá yìí gba al-Islam nàbì wa wo orí bàbá rẹ̀ ó rí i pé ah ewu ó ti bo bàbá yìí lórí gbogbo orí bàbá yìí ó dà gẹ́gẹ́ bíi asagama asagama wọ́n ní èso funfun kan ní èso funfun gidigidi wọ́n ní bẹ́ẹ̀ ni irun orí bàbá Abubakar bẹ́ẹ̀ ló ṣe rí anabi wa sọ fún pé ghayyiru hadha shayb ẹ lọ pààrọ̀ ewu yìí yẹn bí ẹ lọ kpalaro wajanibu husawad àmọ́ ẹ gbọ́dọ̀ fi dúdú ẹ gbọ́dọ̀ fi aró dúdú ẹ gbọ́dọ̀ fi pààrọ̀ rẹ̀ ẹ lo àwọ̀ míì àmọ́ ẹ̀ gbọ́dọ̀ lo dúdú so báyìí inú wọn gbé bàbá Abubakar radiyallahu anhu inú wọn gbé lọ láti lọ pààrọ̀ ewu orí rẹ̀ pẹ̀lú aró torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé a lè pààrọ̀ ewu àti pé sí nínú ká fi ewu lẹ̀ funfun àti ká pààrọ̀ rẹ̀ èwo ló dáa jù àwọn ìpọ̀ jù nínú wa ní ká pààrọ̀ rẹ̀ ló dáa jù ká pààrọ̀ rẹ̀ ló dáa jù kéésì pé ká fi ilẹ̀ bó ti wà yẹn àmọ́ tá a bá fi sílẹ̀ ń funfun rẹ̀ gbogbo ẹ̀ wà funfun lọ́ba náà àtẹ́lọ̀ àmọ́ tá a bá wá pààrọ̀ rẹ̀ a fi aró tọ́jẹ́ dúdú a fi pààrọ̀ rẹ̀ a gbọ́dọ̀ fa arúgbó jẹ́ dúdú a gbọ́dọ̀ fi pààrọ̀ rẹ̀ tọ́ tó bá jẹ́ pé aró tá a lò kíkí ló kí gá ńlọ́tí ọwọ́ àdàbí dúdú àmọ́ kìí ṣe dúdú bíi kámúláàlì eléyìí tí ọjà aláwọ̀ kùkùmádé àti ètò tó jẹ́ kùkùmádé jùlọ ká papọ̀ kó wá jẹ́ pé kíkì rẹ̀ ti wá lágbára débi pé ńgbà tá a fi kún àwọn ewé yẹn ọwọ́ àdàbí dúdú ó dàbí rẹ̀ kì í sùn àjẹpẹ́ èèyàn tẹ́lọ̀. wọ́n ní báwo ni ewu ṣe rí lórí bàbá Abubakar tánàbì sallallahu alaihi wa sallam ti sọ pé lọ pa láró wọ́n ní gbogbo orí rẹ̀ ni gbogbo lórí rẹ̀ ló ti di funfun ìgbà náà ló tó ní kó lọ paláró torí àwọn olùmọ̀ọ́ sọ pé dábàá pa ewu láró á ṣe sùúrù tí gbogbo orun wò fi di ewu yìí ti pa àmọ́ mu lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì so á jẹ́ kí gbogbo ó di funfun ìgbà tí gbogbo ẹ bá wá di funfun látò pa ní aró eléyìí jẹ́ bàbá tọ màmá rẹ̀ wọ́n kọ́ màmá Abubakar wọ́n pè ní Salma bintu Fakhr bọnà Amr bọnà Ka'ab bọnà Sa'ad bọnà Tayyib ẹnì kan náà tó ti pàdé nínú òbí pẹ̀lú ọkọ rẹ̀ wọn náà tó ti pàdé lórí baba ńlá Sa'ad ibn Tayyib pẹ̀lú ọkọ rẹ̀ ẹnì kan náà gan ọmọ múra ni ọmọ káàb ọmọ lùhẹ́yì alukóraṣì àtẹ̀yìmí gbogbo wọn kóraṣì náà ni wọn. wọn máa pe ìyá rẹ lórúkọ àdàpé pé Ummul Khayr ìyá rẹ Ummul Khayr ni wọn máa pe ìyá Abubakar radiyallahu anha. ìyá Abubakar yìí ó ń tètè gba Islam ó wọ bàtìkò jẹ́ bíi tọkọ rẹ̀ tẹ́gbẹ́ ọdún kẹjọ ló ń tó gba islam kọ́yá kọ́yá ní wàràǹsì sàníyà rẹ̀ tètè gba islam ṣùgbọ́n àgbọ̀ pé wọ́n túká nítorí pé tóbìnrin bá gba islam tọkọ sì wà ní kèfèrí tọkọ ọba fi lè di mùsùlùmí tóbìnrin bá fi lè parí nǹkan oṣù ẹyọ kan tá a fi mà pinnu rẹ̀ kò ní nǹkan kan ló fọkọ rẹ̀ obìnrin ti lọ nù àmọ́ sẹ́yìn mọ̀ pé islam fẹsẹ̀ bẹ̀rẹ̀ ni gbogbo àwọn òfin yẹn ọ̀dájú kó ti sọ̀kalẹ̀ ńgbà náà wọ́n sì tún jọ wà pẹ̀lú ọkọ̀ yìí báyìí. Abubakar radiyallahu anhu ìyàwó mẹ́rin lónìí ìyàwó mẹ́rin lónìí Islam ó tún wá sí wọn ò tayọ ẹnu ààrẹ sí Islam kọfẹ́ ìyàwó márùn kọfẹ́ lẹ́tà kọfẹ́ mẹ́wàá kò sọ pé a ah, ànábì tèmi ìyàwó mélòó lọ́fẹ́ mẹ́sàn-án sí mọ́kànlá èmi ọ̀hún afẹ́ mẹ́rin ẹ̀dọ́gba yóò fi máa bọ̀ darí Abubakar ò sí bẹ́ẹ̀ ìyàwó mélòó lọ́fẹ́ mẹ́rin ẹ̀kọ́ ńlá nínú ẹ̀kọ́ tá a kọ́ ní ìsìn ni pé gbogbo ẹni tí ìyàwó rẹ̀ bá lé mẹ́rin kí ló ṣe lónìí ẹ̀ dáhùn yóò tu wọn lé ó dè wọn mọ́lẹ̀ tẹ́lẹ̀ yóò tilẹ̀kùn pé kó má lọ má lọ má lọ mo ṣé ń bọ̀ wọ́n lẹ̀ ní. àkọ́fẹ́ wọn tẹ́lẹ̀ náà àwọn ń zìnà rẹ̀ ní ẹ̀. ok agbọ́kọ́bìnrin ọ̀lọ́ àwọn ọmọdé wọn bí fún kọ́. nàá ṣe ó lè rẹ̀ ní àríwá o. nàá ọmọ náà ni wọn. ọ̀dà kò burú ẹ sọ díjọ́ mi. àmọ́ ó sílẹ̀kùn kálukọ́ máa lọ àtàwọn ọmọ àtàwọn eléyìí ń bẹ́ẹ̀ sì àwọn mo rò pé yé wa kálukú ọmọ àlọ́ má jẹ́ kí nǹkan tí ọ̀dọ́ sẹ́kù lè rẹ̀. sọ ìyàwó mélòó ní Abubakar ní ìyàwó mẹ́rin àwọn ìyàwó mẹ́rin wọ́n bí bàbá Abubakar wọ́n yẹn fẹ́ obìnrin nítorí ká lè máa wọ́ra wọ́n yẹn fẹ́ obìnrin nítorí ká lè máa fọwọ́ ra bẹ́ẹ̀ ọkọ̀ ra lára náà àmọ́ ó bí ma fún ọ Abubakar àwọn ìyàwó rẹ̀ wọ́n bí ọmọkùnrin mẹ́ta ọmọbìnrin mẹ́rin fún Abubakar radiyallahu anhu wọ́n di mélòó wọ́n di méje. yorùbá lẹ́bù wọn ni ọmọ òsì náà ló bí ìyá tún ọ fọkànlélá irọ́ àwọn ni ó ṣe sábà fi tárìsì kí ó fi dé sọ́dọ̀ yìí ọwọ́ ń tẹ̀ra rẹ jẹ́ wọ́n á ní ẹ ń gbàdá ti méjì báyìí ọmọ kankan wá máa ó sì fi ìyàwó rẹ lọ́rùn balẹ̀ ọmọ ọmọ kankan wá máa ọlọ́run kókó ọmọ ọwọ́ fún ń ò lè lọ ọmọ ọlọ́mọ ọ̀ ó fi yọ ọyọ àwọn náà rẹ kọ́ máa lọ. ó ní torí pé etí nàìjíríà sọ yìí ń bá ẹ ọ lóúnjẹ ta ní fún àwọn lóúnjẹ tó ẹni tó àrò kó ló ń gàrí wa pé kọ́kọ́ mú gàrí rẹ̀ kọ́ mọ àwọn tó bá sí ẹ pa àwọn ọmọ o ẹ sa àwọn o Abubakar bíi nínú àwọn ọmọ lani abdulrahman ibnu abi bakr abdullah ibnu abi bakr muhammad ibnu abi bakr asma binti abi bakr aisha binti abi bakr umm kultum binti abi bakr nínú àwọn ma ọmọ abubakar radiyallahu anhu ìdílé bá dáa ní ìdílé abubakar mùsùlùmí lọ gbogbo àwọn ìyàwó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gba islam. Baba rẹ̀ ọgbà islam ìyá rẹ ọgbà islam gbogbo àwọn ọmọ Musulmi mùsùlùmí ni wọn wọn ní kò sí mùnàfíkì kankan nínú ìdílé abubakar radiyallahu anhu wàláhùn ọ̀la ńlá ni ọlọ́run dákun sùúrù rẹ fáwọn náà torí de eléyìí sí fún abubakar nínú nǹkan tí abubakar gbajúmọ̀ káwọn náà kọ́ sí rẹ̀ ń àkọ́kọ́ ni al-ilmu bil ansab ó nímà nípa ìbí tó bá ti dárúkọ ẹnìkan báyìí tó wá ní ọmọ alágbájá ni àbákà wọn sọ pé lágbájá ti wó tí ti di àràbà àbí ti di òsè tó bá ti di àràbà ajẹ́pẹ́yìn lọ́mọ alágbájá ọmọ alágbájá ọmọ alágbájá ọmọ alágbájá bàbá ńlá yín lágbájá ẹ̀ ní bàbá. sọ̀tẹ́ ma pé ẹ̀bùn ńlá léyìí kẹ́ ẹ ma kẹ́ ẹ nímọ̀ nípa àbí lọ́nà tí òfin ní dipọ́ máa lúpọ̀ ń wọ́ọ̀dù kálukú ọmọ ibi tó ń ti wá àwọn tá làwọn bàbá àwọn kò ní sínú pé àtàwọ̀ ni ọ́ Abubakar ọlọ́run fún ní mà nípa eléyìí lónìí tí mà ti fẹjú ìmàkàtọ́ dájú lélẹ́yìí láwọn universities wọ́n ń pè ní ilmul ansab alimami samaani wọ́n wá kọ tírà kan tó ṣe é pé gbogbo ẹni yòókù tọ̀ wọ́n lẹ́yìn inú rẹ̀ ni al-ansab li samaani báwo la sì máa ìdílé kọ̀ọ̀kan sálàsáwọ̀ sálògidì bó la sì dá wọn mọ̀ nínú màtọ́lọ̀ fún Abubakar ìgbà táwọn Quraysh tí wọ́n gba Islam anabi ti dé Madina wọ́n mọ̀ wá rán àwọn akéwì láti wá bú anabi anabi wa ni ìwọ Káàb ibnu Malik àti gbogbo àwọn akéwì gbogbo ẹ̀yin náà wá fèsì fún wa tẹ́lẹ̀ ìbá fèsì ó ṣe é ṣe kọ́sẹ́kọ́rọ̀ tí wọ́n sọ yọ̀ọ́ tàbá anabi tẹ́lẹ̀ iná bá fèsì ó tún lè tàbá nàbì nítorí pé kùrẹ́ẹ̀sì wọnú ara wọn púpọ̀ wọn ni wọn Hassan ibn Thabit wọ́n lọ́kọ̀ máa kọ èsì tí gbẹ̀mí lẹ́nu sọ̀rọ̀ fún wa àmọ́ àgbọ̀dọ̀ fèsì kó tó gbọ́ àlàyé lẹ́nu Abubakar torí pé Abubakar lọ́mọ̀ nípa àbí kùrẹ́ẹ̀sì jù gbogbo kẹfẹ́rì náà gbà bẹ́ẹ̀ mọ́ta kó tó di gbogbo Islam gan tí ọ̀rọ̀ bí kan bá dàrú wọn lọ bá Abubakar ẹ̀bùn ọlọ́run ọba ni eléyìí nínú tọ́lọ̀ wọn bá fún Abubakar ezekete wọn náà máa sọ pé àìbí ah, kíni àwọn Yorùbá náà kọ́ sẹ́wọ́ ní kíní kan kò túmọ̀ wọn bá jẹ́ ọ̀gbọ́gìbọ̀ pẹ̀ ẹ mọ̀ nípa àbí ọ̀pàtàkì púpọ̀ torí kété ẹ bá mọ̀ nípa àbí àǹfààní púpọ̀ wà ń ẹ mọ̀ páwọn míì tó jìnnà sí yín àti nǹkan kan náà nìyẹn ẹ mọ̀ páwọn míì tó súnmọ́ yín tẹ̀ ń pera yín ní mọ̀lẹ́bí àti ẹ̀sìn nǹkan kan náà ẹ̀ mọ̀ pé lẹ́yìn òfò àwọn bíi báyìí ní tábà pọ̀ máa lé báyìí ni wá sí gbogbo ẹni tá àjọjọ́ máa léhùn iná ní bí dàá pọ̀ láíláí ìbí ọ̀jọ́ dàá pọ̀ lórí wọn wọ́n mọ̀ sọ pé àwọn bàbá yẹn jọ ẹ ṣé bá ti fẹ́ràn ọ̀rẹ́ kan ó lè máa máa bọ̀ máyé bì lọ́ máa máyé bì àlejò ọba tó lé ọlọ́run ti kọ́ yàrá méjì mẹ́ta láti so tó bá táwọn ọmọ tí wọn bá wọn pìtà wọn wá fẹ́ yọrù bàbá ìdànù wípé wọn ti ẹyẹ sára alẹ yìí gan torí kọ ọmọ bàá máa sùn sáàbù lọfà láfi ní kọ ọmọ wa gbé jù táwọn ọmọ rẹ wà ní sáàbù sáàbù <laughs> wàhálà ọba ṣẹlẹ̀ bàbá tiwa ilé tiwa láyìn ẹni pé ẹni tó ń mọ̀tà tó ma àìmọye táwọn bàbá wọn mọ̀ pé àwọn lẹ́gbàá àtàbúrò tó ń kí wá di ẹ̀rí pé nǹkan kọ̀ ọ̀dà wọn pọ̀. mama ọ̀dà wọn bàbá ọ̀dà wọn pọ nítòsí àti ní jìnnàjìnnà títí lọ́dọ̀ àdàmà nǹkan kan àwọn kọ àfitá bá dọ́dọ̀ àdàmà. <laughs> ó túmọ̀ sí pé ìmọ̀ yẹn wúlò àǹfààní rẹ̀ nígbà láti di mùsùlùmí ọ̀pọ̀ inú ilé ìwádìí wa ànúkúra ọlọ́mọlé ọmọ kan lóbìnrin ló fẹ́fẹ́ kí ni kò sí ẹ máa fẹ́ ra yín tẹ̀gbẹ́tàbúrò kí ni tẹ̀gbẹ́tàbúrò ń bọ̀ ń bẹ̀ ẹ dàpọ̀ ẹ dúró ẹ̀yin ní ìsìn gbàtà kìnyín kìnyín kìnyín alọ́lọ́fà máa jọ sàwọlẹ̀lá tó ńgbàtà wa kẹ̀yìn kẹ̀yìn kẹ̀yìn kẹ̀yìn kẹ̀yìn àrí pé ilé ìfẹ̀lẹ̀ yìí ti wá kí lọ́ pọ̀ fà sí ilé ìfẹ̀ kí lọ́ pa wọn pọ̀ ẹ lọ́pọ̀ ẹ tọ́ra ń jàre. so ẹ rí i pé mímọ̀ nípa àbínú ó máa ń sàǹfààní púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí o bá ti di wàhálà rẹ yóò yànjú kíákíá so ìmọ̀ ńlá lélẹ́yìn náà o àwùjọ wa náà tá a bá rà àwọn tó máa bẹ́ẹ̀ ó yẹ ká fọlá fún wa o àwọn ọdẹ kéékèèké náà ó yẹ káwọn náà kọ́ ń parẹ̀ ẹnu àgbàlagbà lèyàn sì máa ń kọ́ ń parọ́ àwọn nǹkan yẹn èyàn wà ní farabalẹ̀ kọ́mọ́ bá lọ gbójú báyìí kọ́mọ́ gbá ìnà fójò ayé sì ti da à ń kọ̀wé ẹ kọ́kọ́ tẹ́pù ẹ̀ tọ́ba ayé kan lọ sọ́ di ní tẹ́ kọ́ so kódà tó ti di mílùú ìtẹ̀rí ẹlòmílẹ̀ pìtàn ìdílé ìdílé ìdílé kọ̀ọ̀kan fún yóò fi pé táwọn sọ pé akínníkà kínníkà wọn lè pé ah bẹ́ẹ̀ ni kankan náà ni wọn wọn kàn wà láyé ọ̀tọ̀ọ̀tọ̀ láti jọ́tà sì ti wà àwọn ògbójú kan náà ah wọn kàn gbójú kan náà ni wọn ṣe kankan náà o ah, gbogbo àwọn àǹfààní yẹn ẹni tó bá mà á gbọdọ̀ fojú di nínú tọ́lọ̀ fún Abubakar bákan náà nínú tí Abubakar tó tún fi yàtọ̀ sí àwọn èèyàn yòókù òun náà ní pé radiyallahu anhu ọjọ́ ẹni tó ṣe pé máa ṣe káràkátà oníkáràkátà ni nǹkan kalẹ̀ yóò máa ṣe tí ó máa ṣẹ̀mí ìyọkẹ́lẹ́ jókòó kalẹ̀ kọ́ ọ́rọ̀ yìí pé jíjókòó kalẹ̀ gbogbo ẹni tó bá ti sọ pé ẹ fún mi ẹ fún mi ẹ fún mi títí dìgbà wo èyí kàbùkù. nítorí pé akẹ́yìn di ẹ̀jẹ̀ ni èmi mọ̀ pé di ń ro adìẹ àmọ́ bẹ́ẹ̀ bá di adìẹ adìẹ sọ pé di torí ẹ̀ àwa náà kátara rẹ̀ a ga ní gíga tó ga jù Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ààrí kàrí kó Abubakar wá pa kárakáta tì nítorí pọ́bà àti mùsùlùmí nítorí pé ọ̀rọ̀ àdìgà gíga nítorí pọ́bà àdàrólé ànábì sallallahu alayhi wa alihi wa sallam níjọ́ tí wọ́n yẹn gan kó ti dàrólé ànábì sallallahu alayhi wa alihi wa sallam ilẹ̀ mọ́ níjọ́ kejì Abubakar gbé ọjà rẹ̀ rù ọgbà dàrọ́ ni. a etí gẹ́ àrólé ànábì wọlé lọ ọlọ́jà ni bí ẹ bá dáná bẹ̀rẹ̀ rí Abubakar ni máa ṣe olórí lẹ́yìn lórí tí wọ́n bá ní ìrìnàjò. ẹ dákun ẹ ṣe ń gbọ́dọ̀ lọ́jà rí ẹ̀kọ́ ńlá lélẹ́yìí torí ẹ ẹ rí i pé by the time téèyàn bá fẹsẹ̀ ṣe nǹkan kan ní máa tì wọ́n lọ́ọ́ rẹ̀ ìmẹ́lẹ́ ìgbéraga àfojúdi gbogbo ẹ̀ máa para wọn ẹ̀fẹ́ kan sí ìní máa tì wọn lọ síbi àìfẹ́ ṣiṣẹ́ ìgbéraga sẹ́mi ní wàá ṣiṣẹ́ ní máa ṣiṣẹ́ báyìí àfojúdi fún gbogbo ẹni tó máa ń ṣerú sẹ́wọ̀n ìní máa mú wọn mọ́fẹ́ ṣe ẹni tó bá sì kọ̀ láti dúró ní bọ́tọ̀pù mò ń ṣiṣẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé yóò dúró pẹ́ bọ́tọ̀pù àbùkù èèyàn gbọ́dọ̀ mójútó sẹ́ àwọn ọ̀gá wa ni wọ́n ń ṣiṣẹ́ oníkàràkátà ni wọ́n ṣé kí ó làwọn abẹ́ sọ fún àmọ̀tó Abubakar ni làjẹ́ lè má mú jùlọ ẹ̀gbọ́n dáná fi sọ ni ìgbà tí ń ṣe àárẹ̀ àárẹ̀ tó bá kú onímúru ababakirin pẹ̀lú sọ́lẹ̀bìn náà ẹ sọ fún Abubakar kó máa ṣe ìmáàmù fáwọn yẹn Abubakar oní káràkátà káràkátà ò lékò ń di ẹ sọ fún oní kó máa ṣe ìmáàmù fáwọn yẹn Abubakar kèsè lọ́dọ̀. èyí wá bí anabi sallallahu alaihi wasallam léèrè béèrè ó wá bí léèrè béèrè obìnrin kan anabi wá padà wá lọ́la ó wá ní tí wọ́n wá dé lọ́la tí bá rí anabi lọ bá Abubakar amadolodo la anabi ní kọ́ lọ máa bá ṣe eléyìí túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o ń gbogbo àwọn òpùrọ̀ ẹlẹ́tàn títí ń tẹ́ra wọn jẹ́ àwọn ti kọ́ karama ìwé wọn kí ni jẹ́ karama náà kí ni jẹ́ karama náà ó kẹ́kọ̀ọ́ máa jalè àbí dákun ọkọ̀ tí wọ́n sẹ́jà ẹ̀ láwọn ẹ̀mí orí ti jẹ́ dákun tó kọ́ sọ́dún sùkà sí nǹkan tó lé ń bẹ̀ because tí ọba ṣiṣẹ́ ó sì ṣiṣẹ́ láti kàbùkù bọ́lá ti dálé ayé nù kí wọ́n láti fọ́pá jámá lẹ́gbẹ̀ẹ́ Abubakar tóun fi sẹ́ẹ̀ ẹ̀yẹ́ wò ó láàrin wa nìsín ọgọ́rùn-ún yẹn bẹ tí ò ti fẹ́. Jọ́sìn fi ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ń fẹ́ lọ. Ṣé sọ pé òun lè ṣe òun lè ṣe léyìn òun lè ṣe léyìn òun lè ṣe léyìn òun lè wá ṣe. Paríparí rẹ̀ ọjà lè náà ni. Táwa la fẹ́ fi tiwa kọ́ sí. Abubakar oníkàràkátà ni. Tẹ́ bá sì wo àwùjọ bíi tá à ń sọ̀rọ̀ nítorí dájú ni pé àwọn àǹfààní táwa ní ń bí kò sí ń bẹ̀ rárá àǹfààní táwa ní láwọn àyíká wa yìí wàláì kò sí ń bẹ̀ rárá títí dòní ẹ lọ wò ó ilẹ̀ asálẹ̀ kí ni tó bá tó fẹ́ tajà náà kan ọ̀pọ̀lọpọ̀ kì í ṣètò sí ló ti rí ta tó bá fẹ́ rajà kì í ṣètò sí ló ti rí ta onídìí láti lọ sódìdí ilẹ̀ Yemen onídìí láti lọ sódìdí ilẹ̀ Sham e sẹ́yìn kékeré èrè oṣù kọ̀ọ̀kan láwọn abẹ́rẹ́ rajà nísìnyí ọba lóko ń bẹ ọgbà wákàtí mẹ́wàá tí èrè lọ sí èdè ó lè lọ́ọ́ ní màpọ̀ lọ́ọ̀bì kaka ó sì ra ntọ́ ra ọmọ ta ọmọ bọ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ràn ẹni tí wọ́n ti sẹ́wọ̀n lọ jókòó tì àwọn akẹ́kọ̀ọ́ máa wò mí bẹ́ẹ̀ ni kọ́dọ̀ òwe yorùbá nǹkan ó tún túmọ̀ sí gbàgbẹ́dẹ náà tiẹ̀ dá sẹ́mi kó náà pọkọ́ dá eléyìí báyìí òun kàn káwọ́ gbéra ni máa mú oúnjẹ wá wọ́n tún rẹwà àti búrẹ́dì wá fún ẹ̀lẹ́ rárá sí ni. <laughs> so Abubakar radiyallahu anhu oní káràkátà ni ẹ jẹ́ káwọn mùsùlùmí káwọn fi example dáadáa lélẹ̀ kò yẹ kẹ́nìkan kó di lẹ́nu akọ́mọ́ ní sẹ́tíǹsì ní sẹ́ alálùbáríkà máa lọ ọ̀rọ̀ màlúù wà náà ìwọ nìkan ló rẹ ni ọyọ yìí mẹwàá dáwó màlúù ẹ̀rọ kan lágbára ìta ẹ máa rọ ọ pẹ̀lú gbọ́dọ̀ lórí màlúù kan five thousand péré lẹ́jẹ̀ lérè five divided by ten èlé lónìí kálukú ọgbà five hundred wàlẹ́ òpèjú kó fún un ní five thousand lọ torí five hundred dá ṣiṣẹ́ rí ìyẹn máa ń máa ná ju five thousand sákàbùyàn lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́run fa àlùbáríkà sí ẹ̀ ń ra màálù tààtì ẹ̀ ń ra màálù fọ́ọ̀tì sòbọ́lọ̀ ń ṣe má gbàdo àwọn èèyàn àmọ́ tó o bá jókòó tẹ́tẹ́rẹ́ ọ̀n tara rẹ jẹ ọ̀n fẹ́ kí arizikì ó sọ̀kalẹ̀ láti sámànà kó tó di pé wọ́n ti sẹ́ ó di àkọjá àbíkí àfọ̀ nínú tí wọ́n tó fi dáàbò bá kárìmà ó ní pé èèyàn kan ní tó lọ́n fún lẹ́bùn àti so àwọn èèyàn pọ̀ tó bá débì kan yóò ṣe sábàbí táwọn èèyàn tán kórìíra ara wọn fi máa fẹ́ràn ara wọn náà ni ọlọ́run ní àǹfààní kó lè sọ àwọn èèyàn pọ̀ kìí ṣe ṣètọ́ọ̀nì tí máa tẹ àwọn èèyàn ká bẹ́ẹ̀ káwọn náà kẹ́kọ̀ọ́ ń bẹ́ wọn nínú wa ní fún lẹ́bùn ayé ìgbà sọ tó bá tán tó bá débẹ̀ wà láyọ̀ náà ẹlòmíì ti ń bẹnu tọ́ba dá sí i yọ fọdú pààrọ̀ kọ́tà ẹni tí ọba dé koto wọn lè ta aládàá ìjà ló sì wá parí. so inú àwọn ẹ̀bùn tọ́lọ̀ ń fún Abubakar yìí náà ẹ jẹ́ káwọn náà wò táwọn náà ní. àwọn ọ̀pọ̀ láwùjọ náà ọ̀pọ̀lọpọ̀ dílé ló ti tú ló ti fọ́. tọ́lọ̀ ń bá wá fún ọ lẹ́bùn pé ó lè mú kí ẹni ń kórìíra ara wọn di pé fẹ́ràn ara wọn ẹni tí ò fẹ́ ríra wọn kó di pé wọ́n fẹ́ ríra wọn à ẹ̀bùn ńlá ni o ẹ̀bùn ńlá tó sì rí à tí ọ̀kọ́ mọ̀ tá a bá ríru wọn ẹ̀bùn ńlá ni kẹ wá lò kẹ fi jẹ́ káwùjọ dára ẹ̀ máa gbalada ńlá lórí ẹ̀ wọ́n ní láì jàhílíyà kí islam ò tó dé gan àwọn èèyàn máa pé bíbà sọ́dọ̀ abubakar tó bá wà lé nítorí pé ìmọ̀ ṣe sábàbí kí kùnsínú ọ̀dán kí ìfẹ́ kọ́ gbapò tẹ̀ táwọn èèyàn fẹ́ súnmọ́ra wọn dípò tí wọ́n fi ń ríra wọn sá wàlá ẹ̀bùn ńlá ni. nínú tí wọ́n tún fi ma Abubakar radiyallahu anhu oníkókò mutiri láyé jahiliya sẹ́yìn tí yóò mutí láyé ojú dúdú ni wọ́n á mutí láyé Islam ọjọ́ tí wọ́n tó pera ẹ́ mùsùlùmí lónìí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹnìkan gbẹ́jọ́ wá ṣẹlẹ̀ ẹ dákun ẹ gbà mí ẹ là mí o ọmọ ti fẹ́ di kiri yó wọ́n sì ń bá yiri ọ̀rọ̀ wò ẹnìkan bá ní bóyá òróró sẹ́yìn iná ìrọ̀lọ́wọ́n bá ń yọ lára àwọn ọmọ tí ọ̀fẹ́ ṣe Islam yìí ẹ̀yin náà yí wà padà tó bá bẹ́ẹ̀ òun á máa ṣe fàájì <laughs> mùsùlùmí ló bá ti ń bẹ̀rù kọ́ máa ṣe ọmọ ìdíkiri yó yẹ́nì báàgì mú jáde ọmọ ọmọ tí ẹsẹ̀ yín lé ní àti báyìí ń pọ̀ fún wa tó máa ṣe sìnà ẹ́ ẹ́ àwa wà Abubakar kò mú tí láyé ojú dúdú sẹ́yìn Islam lọ́tọ̀ ọmọ tí àìmọye tí wọ́n pè láàfa tí ń mú gbó ó ní sọ́la fi ṣe bàbá ti ṣiṣẹ́ àmúgbó lẹ́yìn dání sí òfò ẹlòmíín ní à òun bá gba ògógóró torí pé sẹ́ńtà bá ṣe tán síláàbù là kó sí. ẹgbọ́n nǹkan torí tọ́lọ́ wọ́n sì láàfà nínú àlàáfíà àmọ̀túmọ̀ àfà nítumọ̀ rẹ̀ gánà kí ni fa. so gbogbo àwọn èèyàn tí wọn ò bá ti jẹ́ pé ìsìláàmù yìí bá yí wọn padà kí ló ń ṣe náà wọ́n ti tara rẹ̀ jẹ ni èèyàn mutí láti gbà tí ọtí ti jẹ́ nǹkan báyìí ní ìgbà tí ọtí ti jẹ́ nǹkan ọ̀làjú kò mú tírí sígbà tí islam wá kánṣu rẹ̀ ní ọ̀wà mu kò mú tírí. bákan náà orí mi tọ́lọ̀ tún ṣe fáàbù bákàrẹ́ ni pé kò forí kanlẹ̀ fún sàrí nínú orí tó ń ṣe fún un. ó ní bóòlù ti ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà tán pọ̀ làbúbákàr ti ń sọ yáyáyáyá olórí àrífọ́ pọ́yú mi forí kanlẹ̀ fún sàrí ǹjẹ́ ẹ máa bó ti ṣẹlẹ̀ wọ́n láà má ó ní láti ìgbà tí mo ti kọ́kọ́ di ọ̀dọ́ bàbá mi Abu Kuhafa bàbá gbé mi lẹ́yìn ríẹ́ríẹ́ ó dìbí tí wọ́n kó sàwọn kùrẹ́ṣì ìwọ ọmọ mi àwọn olúwa wa tá a ti ní o lórí gbogbo tá à ń bá ń ṣe tá à bá kọ́ àwọn ọmọdé ọ̀dọ́ sí i tá a fẹ́ lóòótọ́ kò ní í gbè parẹ́ olóbi bàbá mi àwọn bàbá tó gbọ́n náà àwọn bàbá náà èsì irú àwọn bàbá gọ̀ sẹ́mi bàbá gọ̀ àti bàbá tí ọ̀gbọ́n bàbá gọ̀ tí ọ̀gbọ́n ni wọ́n sọ pé ẹ wọ́n máa mi wọ́n máa forí kalẹ̀ fún akin marini bàbá tí ẹ̀gbọ́n ọkàn wa sàlàyé ni ó ti bọ́kùn lọ́rùn àwọn ọlọ́run wa tá à ń sìn ní bàbá ti gbẹ̀yìn dà ọ̀pọ̀ máa lẹ̀ Abubakar ni mo wá wò mátọ bàbá mi ní ẹ̀yin òòsà yìí lolúwa wa èmi bí mo ṣe wà yìí ebi ń pa mí ẹ bá ń wóúnjẹ <laughs> subhanallah so Abubakar gbogbogbò kò nǹkan kan wá wọ́n lẹ́yìn wa èmi ọgbà ọ padà ẹ̀ lẹ́wù gidi lọ́rùn ẹ bá ń parọ́ ẹ wí tún bí ìgbà tí yẹn gbin èyí sínú kànga ni nǹkan kò ṣe ọ̀dà àpòbúrú ẹ̀fọ́ múra yín ó ní bọ́lọ̀ ṣe yọ kojú bá lọ. àwọn tó wá jẹ́ onírìnkèrèdò látàrí káràkátà ọ̀làjú púpọ̀ ó ti rí nǹkan púpọ̀ ó ti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó pọ̀ látàrí à ń débi ike ìfọ̀rọ̀dómi tó rọrọ̀ tó nípa ti wáyé rí láàrin rẹ̀ kan àti Waraqa ibn Nawfal nítorí látara ń tọ́ gbọ́ nílẹ̀ Sham ike ànábì kan bọ̀ ó sì súnmọ́ kọjọ́ kan náà yín lárúbáwá so ọwọ́ bọ̀rọ̀ tómi tó rọrọ̀ pẹ̀lú Waraqa nítorí pé Waraqa ti ń kàwé àwọn alùkìtàbù ti pẹ́ so Abubakar kì í ṣẹni kọ̀ lájú torí ẹ nínú àǹfààní tó nù Abubakar kì í sọ̀sẹ̀ bọ kò forí kalẹ̀ ẹgbẹ́ àwọn náà dúpẹ́ fọlọ́ láwùjọ yorùbá yìí náà èèyàn pọ̀ tẹ́gbẹ́ láàrin rẹ̀ sọ́nà kò forí kalẹ̀ fún sàní nílé wọn kúmọ́ ilé àpọ̀ sàní kọ́dà lómi wọ́n tún mú àwọn ọmọ wọn tún láti ọlọ́wọ́n kò sì fi sàdánwò fún rí òrè ńlá náà lélẹ́yìí ẹlòmíì lẹ́tọ́ sáwà ó jìnnà sílé wọn gán òní ó sì máa lọ tẹ́lẹ̀ àdáwò burúkú kàtúnù tọ́. Abubakar tọ́lọ̀ wá sórí ńlá fún báyìí tí ò forí kalẹ̀ fóòsà láyé ojú dúdú tí ò ní àwọn àmọ́ forí kalẹ̀ fóòsà lẹ́yìn Islam eléyìí jẹ́ tọ̀pọ̀lọpọ̀ aláàjì lónìí mùsùlùmí lónìí àwọn ẹni tó yẹ ká bá ń di pàǹsọ́ lọ́wọ́ ọba lọ́kan tó jẹ́ pé àwọn náà ní ń bá wọn sóòsà àwọn ní ń bá wọn ṣẹbọ àwọn ní ń bá wọn gbégún àwọn ní ń bá wọn sọ̀rọ̀ àwọn ní ń bá wọn gbẹ́bọ lárugẹ tẹ̀wọ̀n kọ́pọ̀lọpọ̀ sàtọ́ wà láwọn anú lémi kò bá ti parẹ́ tipẹ́. ó lè jẹ́ pọ́ máa mùsùlùmí tí wọ́n pe mùsùlùmí tó wà nù lé tó náà ti dọ̀tẹ́ bọ́ bí ọjọ́ parẹ́. torí wọ́n sọ lóko mùsùlùmí ó sì máa wá mọ́tíláṣí lẹ́ẹ̀kan láàrin ó ní ọjọ́ parẹ́. kódà tó gbọ́ nípa àwọn èèyàn tó jẹ́ pé yẹ wà mọ́tíláṣí ó lè wá tùbà gbogbo kùnà wọn tó kàm sí ọ̀wà àmọ́ kó tó jáde yóò forí yóò forí balẹ̀ fún Ṣàngó rẹ̀ tí ń bọ̀ tó bá tún padà dé yóò tún forí kalẹ̀ fún un bí ìgbà tí òun fẹ́ sè ọ́ má bínú tí ọba jáde tó bá tún dé yóò tún forí kalẹ̀ pé má bínú òun ti sè ọ́ a'udhu billahi minash shaitani rajim sí Islam náà lélẹ́yìn ẹ rí i pé ìgbésí ayé àwọn Yorùbá ó fẹ́ jọ ìgbésí ayé àwọn alárúbáwá láyé jahiliya torókè láyé jàhìlíyà ń gba ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó dá gbọ́ àwọn agi èèpẹ̀ tí wọ́n ń gbẹ́ pẹ̀lú ọwọ́ ara wọn ni wọ́n ń sìn ni wọ́n ń bọ bẹ́ẹ̀ náà nìgbésí ayé yorùbá náà àní sìnyí báyìí ẹ wo irú ẹgbẹ̀rún pèjì òòṣà tó wà lẹ́fẹ̀ ẹ wo irú ẹbọ àti òòṣà tó ń ṣe lẹ́fẹ̀ lójoojúmọ́ ayé àti tó ń ṣe lọ́yọ̀ọ́ tó tún kí ọ̀rọ̀ yàrá ìbí tí wọ́n tún sẹ́yìn àjẹ̀bú nílé ìkẹta òbí délé òkú àti gbogbo bí tí Yorùbá bá wà bí tí Yorùbá tí Yorùbá ọba sí lẹ́ẹ̀ni rẹ́bọ̀ yìí máa bá wọn rìn àbáwọn mùsùlùmí nù wọn adúpẹ́ tọ́lọ̀ tó sàwà mùsùlùmí torí di eléyìí nínú orí tọ́lọ̀ ń ṣe fún Abubakar nù. báwo ni abubakar ṣe gba islam nígbà tó lọ́wọ́ bá tó ṣe anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe lánàbì anabi wa ń pe àwọn èèyàn islam bó ti bọ́ sí anabi lọ́kànnù pé lọ abubakar torí pé abubakar náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀rẹ́ lọ́jẹ́ wa muhammad sallallahu alayhi wa sallam. anabi ti ma, á pẹ̀lú àwọn ọ̀wà tó dá tó dá tó dá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tálà bá wá pè bí ẹni tó dá a báyìí tálà bá fi tó dá tó lọ̀ fún wa yìí tálà bá kọ́kọ́ fi lọ̀ bí èèyàn tó dúró déédéé ọlọ́run kó fáwa náà láwọn ọ̀rẹ́ rí nítorí pé téèyàn bá lọ́rẹ̀ẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ wọ́n èdè yẹn ó ti sè téèyàn bá lọ́rẹ̀ẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ dáadáa wọ́n ti kéèyàn máa sè mọ́tẹ́yìn bá ti lọ lórí ibú lọ́rẹ̀ wàhálà yóò fẹ́ ba tèèyàn jẹ́ ni dáadáa la nábì mú tọ Abubakar wáyé Abubakar náà ti mọ anábì tẹ́lẹ̀ náà ó sì ti mọ̀ ikpe anabi yìí parọ́ kìí sì ṣe jàǹbá ọgbà anábì kọjá anabi anábì sọ̀rọ̀ tábùbákàrà ọmọ ìrì rẹ wò láì sí ìjà anábì ńgbà tá anábì sọ pé tọ Islam mo wá pé ọ sí kálí bá a kọ́ ọmọ bá wọná Abubakar ọ̀sẹ̀ máa béèrè kékin lórí ire ẹ̀ dábàá sórí ire ń bọ̀ lọ́wọ́ fi wá sí iná nǹkan bu ni wọ́n ti mọ̀ pé náwà iná abo ń bọ̀ lọ́wọ́ àgán táwọn bàbá rẹ̀ wọ́n sọ fún ọ yóò bí rọ̀ sí rọ̀ Abubakar ọ̀dà ahọ́n rẹ̀ ọmọbìnrin tí ó kì lólo tó fi sọ pé mo di mùsùlùmí abubakar òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba al-islam anabi wa ń sọ lọ́jọ́ kan ìgbà tí ìjà da abubakar àti umar pọ̀ tí umar dánu bí abubakar torí pé abubakar ṣẹ̀ umar abubakar wa ń tọrọ dáríjìn lọ́dọ̀ umar umar wa ní ìníforíjìn abubakar ọba sáré lọ bá nàbì sallallahu alaihi wasallam tí wọ́n ṣe bó ń bẹ́ẹ́. Umar tó fi forí jọ kọ́ bẹ́ẹ̀ kó ni wọn rà Tọ Abubakar ti dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam Umar náà wá ronú pé ọ̀rọ̀ tí mo sọ yóò ti burú jù ó pè ní forí jọ jẹ́ ńkó kó tó débi tá a fẹ́ tètè bá anabi ẹ̀ Abubakar ló ti lọ sọ́dọ̀ anabi ọ́ kọ́tọ̀ ọ́ báyìí. bó ti wá wá dọ́dọ̀ anabi nù sallallahu alayhi wa sallam anabi ti yíjú padà torí abubakar ti sàlàyé fún anabi sallallahu alayhi wa sallam bí mo ṣe ṣe Umar tí mo ṣe ń bẹ̀ sí lòun ò ní forí jì mí anabi ni yaghfirullahu laka ya Aba Bakr yaghfirullahu laka ya Aba Bakr yaghfirullahu laka ya Aba Bakr anabi wílẹ̀ mẹ́ta kọ́ lọ́wọ́ forí jì ọ́ ọlọ́wọ́ forí jì n'i Umar tó ń sọ aláwọ̀ kòrí jọ anabi ń bẹ lórí eléyìí ní Umar bá yọ ẹ ojú anabi ti yí padà Abubakar ga púpọ̀ lọ́dọ̀ anabi tọba sáti fẹ́ rí bínú anabi tọ́ Abubakar. bí Umar náà ṣe ń bẹ̀bẹ̀ nù bí Umar náà ṣe ń bẹ̀bẹ̀ nù ẹ wá gbọ́n tá anabi sọ inna Allaha ba'athani ilaykum. faqultum kadhabt tẹ́gbà pé kọ́ ọ̀ràn mi sí gbogbo yín náà lẹ sọ pé pòrọ̀ ni mí ọlọ́run rán mi sí ẹ sì pè mí ló pòrọ̀ wa qala Abubakar sadaq Abubakar nìkan sọ pé dodo lọ sọ sàyè Abubakar ga púpọ̀ sí gbogbo yín náà pè mí ló pòrọ̀ wa wasani bi nafsihi wa malihi ó fẹ̀mí rẹ̀ ràn mí lọ́wọ́ ó fi dúkìá rẹ̀ ràn mí lọ́wọ́ ta ló ṣe bẹ́ẹ̀ lóyún kò sí torí ẹ̀. fahal antum tariku tariku nali sahibi sẹ́ẹ̀fì èèyàn mi lẹ̀ fún mi àbẹ́ẹ̀ ní filẹ̀ ẹ lọ́rùn lẹ̀ alimami al-Bukhari ọlọgbẹgbà wa ìjáde ó túmọ̀ sí pé Abubakar iye tó kìí ṣeré wọ́n pè sẹ́sìn islam tàì gbé báyìí ó di mùsùlùmí. tẹ́ ẹ bá fi tiẹ̀ tẹ́ ẹ fi ṣe àpèjúwe fún dáńkojú lónìí lọ́wọ́ ẹni tí ò ti di mùsùlùmí àti mùsùlùmí tí ò ṣe islam gidi ẹ rí i pé wàhálà kékeré kọ́ là ń kojú. nísìnyí àwọn kìfèrí kún àwùjọ wa táǹpẹ̀ wọn sẹ́sìn islam lójoojúmọ́ báwo lẹ́yìn rò pé wọ́n ń gba islam wọ́n yẹ gbà ọ́ wàláyé ó ti ó ti lé jù ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n tí wọ́n yọ òjé tí wọ́n rọ́ sí létí títí rẹ̀ méjèèjì di tí wọ́n ti wá di ọ̀kan rẹ̀ ọ̀rọ̀ wọn ti ṣe jẹ́ nu a wọn kórìíra Islam gan ní ìṣe gbọ́rọ̀ rẹ̀ rárá rárá tó ti gbọ́rọ̀ kó dodo ni ẹ má bá wọn sọ. So èyí táwọn ń ṣe làwọn bá kú so a sì mọ pàdánwò náà lọ́nà fi ṣe fáwa náà sẹ́ẹ̀tì torí pé agídí burúkú ń bá èèyàn yìí jà abetílápá ni wọ́n ẹ̀yin ò ní pé èèyàn sẹ́sìn ọlọ́mọ torí jẹ́ bá wò ó sí àwọn ẹni àkọ́kọ́ wọ́n kẹ́ bá sọ̀rọ̀ Islam wọn ò sọ lẹ́ẹ̀mejì ó ní mo di mùsùlùmí ẹ wá àwùjọ tá à ń ti ń bá àwọn míì sọ̀rọ̀ Islam ní kódà ẹlòmíì ò fi sún àjẹ́ńdà pé màá ronú sí i ẹ tún wọ àwọn mùsùlùmí náà tẹ́gbẹ́ ìsìláàmù tí wọ́n ń ṣe kò nítumọ̀ wọ́n mọ̀ ń pààrọ̀ ìsìláàmù tí ò nítumọ̀ làwọn ń ṣe kìí ṣe sọ̀rọ̀ ọ̀gbìnrin nàbì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń pè wọ́n sí di ìsìláàmù òdodo ń gbogbo gbà tí wọ́n sì ń fi mú. ọ̀pọ̀lọpọ̀ ó tún máa sọ pé kí ni a mọ̀ pé ṣé ń sọ òdodo ni àmọ́ ò ní tẹ̀lé kí ni ó sì fún wa àbẹ́ ìgbọ́n kan kí ló wà sọ fọ́lọ́

ẹ ti sọ̀rọ̀ màdínà o ọlọ́ni ẹ máa gbádùn nàìjíríà lẹ́yìn wa. torí tọ́lọ́ tó njẹ́ òwò àní táwọn èèyàn tó wá bẹ́sìn yìí njẹ́ òwò le àwọn èèyàn tó lè sẹ̀sìn ọlọ́ pẹ̀lú gbogbo rádaràda tọ̀pọ̀lọpọ̀ ń ṣe pé ọlọ́run tá a máa lọ wájú nítorí pé àìjẹlẹsì lọ́pọ̀lọpọ̀ tí ọba pa ọba èèyàn àwọn òníwà ń jẹjẹ tó dodo bá wà dá. wọn làwọn ti rán jẹjẹ má sí oúnjẹ òfò tọ́jẹ fún iná kò lè bá káyèrè ó lè bá tóbi bíkùn rẹ ṣe ń ṣe bàbàbàbà nínú nàjà àná. sí ọ̀rẹ́ láì orídìílé akramakumullah ẹ̀rí pé ìyàtọ̀ ń bẹ tó pọ̀ láàrin àwọn èèyàn yẹn àtàwà abubakar gba islam hmm. abubakar òjòkó ẹ̀kọ́ lambẹ́ńbì sọ́ọ́dún kó ti gba islam tàbí gba islam báyìí ó di ọwọ́ sún anabi muhammed sallallahu alayhi wa sallam alárànṣe ńlá fẹsẹ̀ islam ó di àpáta ńlá níbi àpèpè lọ sí di ẹ̀sìn islam eléyìí tí ò sí fàdálà gbẹdọgbọ ti ti sọ yìí pé ó dẹrù ila sabili rabbika. بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن والله بيل أبو بكر ده ọbẹ̀rẹ̀ sí ní kí àwọn èèyàn ṣẹ̀sìn Islam pẹ̀lú ọpọ́n eléyìí tó dókun ìkìlọ̀ eléyìí tó rẹwà bọ́dọ̀ bá di fanfa àríyànjiyàn tí máa báwọn èèyàn ṣe tó da tó rẹwà ni bí eré bí àwàdà Abubakar bá má bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn wọnú Islam ọgbà ìsìláàmù ta ìgbà ìsìláàmù ó di ambassadọ̀ ńlá fún anabi muhammed sallallahu alayhi wa sallam níbi à ń tan ìsìláàmù ká àwọn náà ti gba ìsìláàmù tó jọ mẹ́ta àwọn èèyàn mélòó làwọn náà ti ṣe sábàbí kan wọ ìsìláàmù báyìí ẹ̀kọ́ ńlá nù èmi ti di mùsùlùmí kò tó èmi náà gbọ́dọ̀ wọ ẹlòmíì wá bẹ́ẹ̀ ibẹ̀ nìkan wá wá wá bẹ́ẹ̀ àwọn náà gbọ́dọ̀ wọ ẹlòmíì wá bẹ́ẹ̀ ẹ̀yin ẹ wo àwọn orúkọ ńláńlá yìí abubakar ló kó wọn wọnú islam azubair ibn al-awwam azubair ibn al-awwam abubakar ńlọfà wa bá nàbí tó fi di mùsùlùmí uthman ibn affan abubakar lọ́wọ́ wa tó fi di mùsùlùmí sẹ́mi kó làrú lé kẹta fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam bọ́nà ọ̀bẹ́yìdìlá abubakar olùpèsè islam tó fi di mùsùlùmí saad ibn abi waqas abubakar ló pè wá tó fi di gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí ọlọ́run ti sàdé àlùjáná fún wa látàyè saad ibn abi waqas abubakar ló fà wá radiyallahu anhu uthman ibn mad'un radiyallahu anhu abubakar ló fà wá abu ubayda amir ibn al aminu hadhihi al-ummah abubakar lọ́wọ́ wa tó fi di mùsùlùmí abdulrahman ibn awf radiyallahu anhu abubakar ló mú wa tó fi di mùsùlùmí abu salama ibn abdul asad abubakar ló mú wa tó fi di mùsùlùmí al-arqam ibn ibn abil arqam sanabi sallallahu alayhi wa sallam tó fi lé rẹ̀ fi ṣebi tí ma fara pamọ́ sí wọn àtàwọn mùsùlùmí yòókù abubakar ló wa tó di mùsùlùmí subhanallah àwọn náà lára ẹ ká gbìyànjú káwọn náà rí gbá wọn náà pẹ lómi Islam tọ Abubakar kò fi fámìlì rẹ̀ o ó gbìyànjú àwọn ìyàwó Islam àwọn ọmọ rẹ̀ Asma Aisha Abdullah gbogbo wọn náà gba Islam ọmọ ọ̀dọ̀ rẹ̀ Amir ibn Fuhaira òun náà Islam. báyìí la Abubakar ń ṣe ó di àtùpà ńlá tí ń tàn mọ́lẹ̀ fún gbogbo ọmọ ara yìí radiyallahu ta'ala anhu àwọn tá a láǹkó ti sẹ́sìn Islam lónìí ẹ̀kọ́ ńlá lélẹ́yìí fún wa o káwọn náà ká máa pe àwọn èèyàn sẹ́sìn Islam pẹ̀lú wà ká máa pe èèyàn sẹ́sìn Islam pẹ̀lú líláwọ́ ká máa pa àwọn èèyàn sẹ́sìn Islam pẹ̀lú pé ká máa ṣe ń tí a fi jẹ́ni tí àwọn èèyàn yìí tí wọ́n fẹ́ràn wa tó fi jẹ́ pé níta bá bá wọn sọ wọn ní kọ̀ láti gbà gbogbo eléyìí lọ́lọ́run ṣe fáàbù bàkà ìdènà tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá bá sọ̀rọ̀ wọ́n máa gbọ́rọ̀ rẹ̀ wọ́n máa tẹ̀lé àdáwò kan wá ṣàbù bàkà tó ṣe láyé èèyàn lé wa láyé kádàwà máa ṣe o àdáwò kan ṣe Abubakar ìyá wa Aisha radiyallahu ọmọ abubakar ọ̀nà ní fún arù ó ní nígbà tó ń ka àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi tó pé méjìdínlógójì thirty eight abubakar ó wá bẹ̀rẹ̀ sí ní tẹ́pẹ́lẹ́ mọ́ anabi sallallahu alayhi pé dídéjúmọ́lé tá à ń déjúmọ́lé yóò tó ẹjẹ́ jáde ká lọ sínú mọ́sálásí káàbà ká àwọn èèyàn sẹ́sìn islam torí pọ̀pọ̀lọpọ̀ ọmọ islam yìí ìyẹn alimaru dáadáa wà nù rẹ̀ kó ló ń wò sí. anabi muhammed sallallahu alayhi wa sallam wọn fi yá Abubakar akéré ló ń kà ó akéré ló ń kà ó fúyẹ́ kó sọ pé òun wúwo o torí àwọn akíní kẹfẹ́rí òun tí wọ́n bá fẹ́ bínú sí wa pẹ̀lú bá a ṣe kéré mà yìí ọwọ́ wọn kùn wá o Abubakar ní rárá tí wọ́n làwọn ọmọ wa àbí wọ́n làwọn ọ̀daràn àwọn àmì ọlọ́run àyà kẹlẹ́ gbogbo wa àpè wa ni ó sì máa dàbí ìgbà tí ànábì kọ́ mà tó ní ká jáde ajáde ni o lọ sí mọ́tíláṣí èèyàn mélòó mùsùlùmí èèyàn thirty eight tọ́ wọ́n bá jáde wọ́n bá di inú mọ́tíláṣí wọ́n wá sí pé oníkálukú àwọn ló ní ìdílé ti wá kálukú ọ̀lọ́ bá àwọn èèyàn tiẹ̀ tí ìbíjọ dà wọ́n pọ̀ yóò lọ́ọ́ máa ṣe wáàzì fún wọn nu mọ́tíláṣí bá a ṣe pọ̀ tó ń àárín ní bá sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́sí bẹ̀rẹ̀ nu bí eré o kálukú lọ bá fámìlì rẹ̀ lọ bá fámìlì Abubakar lọ kọ́kọ́ dìde òun dìde láàrin gbogbo èèyàn lọ́ba bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó yẹ wọ́n sọ pé òun ni awwalu khatibin ila al-Islam wọn là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ dìde tó bá àwọn èèyàn sọ̀rọ̀ ní gbangba nípa islam gẹ́gẹ́ ti jẹ́ pé ibn Mas'ud radiyallahu anhu là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ dìde kẹ́kùránì táwọn kèfèrí lórí ní gbangba níbi tí wọ́n wà fún ẹ̀yin náà gbọ́ náà nítorí wá ṣẹlẹ̀ sí ibn Mas'ud ńjọ́ kò yàtọ̀ sí nítorí ṣẹlẹ̀ sí Abubakar tàbúbakar lọ́wọ́ síwájú afa bàbúbakar ti ń sọ̀rọ̀ sọ́sì mọ̀ pálọ̀ bìtì ní ká má ti jáde o abẹ́rẹ́ gẹ̀ẹ́sì torí ọmọlẹ́yìn gbà mí tí olórí tí ọba sọ́ra àwọn ọmọlẹ́yìn ọkọ̀ọ̀kọ̀ fẹ́ sọ lẹ́nu tó bá ní ntọ́ ọmọlẹ́yìn sọ láti àbá ọmọlẹ́yìn àtúgá ọwọ́ lè ba gbogbo wọn wọ́n lè fọ́ bà láti àwọn. arábìnrin ẹ̀mẹ́sìdì á jáde because nọ́mbà wo tí àbí òye Abubakar sani ká jáde ẹ kọ́kọ́rọ́ ẹ jáde ńgbà wọn jáde abubakar bá dìde máa ń sọ inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu ẹ kí ni ń jẹ <laughs> ẹ mọ̀ pé àárín ọ̀tá la wà ọ̀tá ọ̀rẹ́ pàṣẹ ìsìkílẹ̀fẹ́ tọba tọba tó kò péjà islam ẹ ó sì yà jẹ abubakar so òun bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni tí wọn ò lè wojú ẹ̀ kálukú bá bẹ̀rẹ̀ sí ni náwó ẹ ọ̀gbádùn kí ọ̀gá ṣe ń sọ lọ́wọ́ ti kálukú máa na Abubakar òdodo koro wàláhi sàláhi àwọn èèyàn Islam yìí gan wọ́n bá bẹ̀rẹ̀ sí ní na bàbá yìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní na wọ́n bá ọ̀daràn ńlá ó lọ́wọ́ síwájú wọn ó wá yọ bàtà rẹ̀ méjèèjì ó bẹ̀rẹ̀ sí ní nàmá Abubakar ń gbà lójú gbà lórí gbà lójú gbà lórí gbà débi ó lu Abubakar débi pé kò dá imú rẹ̀ mà yàtọ̀ sẹ́nu mọ́ ọláwọn yẹn jìyà nítorí Islam wọ́n lù débi pé àwọn ìran tàbí Abubakar lọ́wọ́ á ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wá ààbò fún wọ́n wá gbèdì lọ́dìlọ́ òdìlé lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run níbi tí wọ́n lù dé tọ̀ àwọn tí wọ́n gbèdélé pé báyà yọ sọ̀rọ̀ gbalaja tán nàkalẹ̀ náà lọ́wọ́ àkọ́ sọ̀rọ̀ wọ́n pe Abubakar Abubakar Abubakar kọ̀mọ̀dáhùn tọ̀ àwọn èèyàn yẹn wá padà wá wọ́n padà wá sí mọ́ṣáláṣí wọ́n sọ fún lórí ibú Utba ibn Abi Rabi'a yìí pé tábùbákàr bá lọ kú àpọ̀ ọ́ àti àwọn pé lọ́dọ̀ tí wọ́n láyé jọ ìrìn tẹ́lẹ̀ náà lórí èèyàn kan wọ́n lè pàlú tábùbákàr bá lọ àdúrà rẹ̀ dání kọ́ mọ́ bọ́bá kúkú ọ̀kù wọ́n sọ báwọn Abubakar radiyallahu anhu pàtó lọ́wọ́ ẹlẹ́dàá tí ó ṣe ó jí sáyé bó ti wá títà jì tójú rẹ̀ ṣe mẹ́rin pẹ̀lú tìyá rẹ̀ Ummu Jamil àbí Ummu Khayr ó wá sọ fún yàrá ó ní màámi bóòlù ànábì sallallahu alaihi wasallam subhanallah wọ́n bá ẹ̀sẹ̀ tájú bá lẹ́yìn gbogbo lúlù yìí ọwọ́ ni bóòlù ànábì sí nǹkan kan sáà ànábì Allahu akbar màmá rẹ̀ ò sì tí di mùsùlùmí èmi àmọ́ ló sọ̀rọ̀ rẹ̀ o màmá tó sọ̀rọ̀ rẹ̀ àìwọ tó tiẹ̀ jíyà dúpẹ́ fọlọ́ ọmọ tó sọ̀rọ̀ mamadu ma èmi náà ló kó yà jẹ ọ. <laughs> so ó ní ẹ̀dá fún sẹ́rí tí ó ṣẹlẹ̀ ní ìsìn ni pé ẹ lọ bá Ummu Jamil bintul Khattab ọmọ ìyá Umar ibn al ọmọ náà ti di mùsùlùmí bìnrin ẹ lọ bá màmí kẹ bá bílírì ṣé nǹkan kan ọ̀tá sàrẹ́ bì torí bẹ́ẹ̀ mi bá kú bẹ́ẹ̀ lómi bá kú eré ni àdìgánná lọ́mọ ti kú so ni mama rẹ bá ọdẹ bó ti ní lọ bá ìyá bá lọ gbàtọ lọtọ lọ bá Ummu Jamil Ummu Jamil náà bá ní àwọn <laughs> á ní ẹ Abubakar lọ́ràn mi wọ́n lù wọ́n fi pa àmọ́ sani kí wọ́n á bọ̀ ń béèrè pé nǹkan kan sọ̀rí òun oní àbá ni òun àmọ́ nǹkan tó ṣe anabi sallallahu alaihi wasallam ní màá ń parẹ́ mo rò pé òun náà gbé pamọ́ nítorí security purpose ó wá ní ṣùgbọ́n èmi ọmọ tó sàn nàbí àmọ́ ló lè padà lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ ìyẹn Abubakar kí lọ rí bó ṣe rí gbàtó náà débi ọkọ àánú rẹ̀ wọ́n ti lù jù radiyallahu anhu so ìní Abubakar wa ni ìwà ọmọ jẹmi sí nǹkan kan ọ̀sá sàn nàbí ìgbà náà ló ti wá là ọ wá sọ fún Abubakar wípé kí màmá rẹ̀ náà sì wà wa gbọ́ nǹkan kan sàn nàbí sallallahu alayhi wa sallam tọ́ Abubakar wa sọ fún Mujamil àti màmá tiẹ̀ pé sẹ́ẹ̀rí tẹ̀ bá fẹ́ kí n kú nìsín bí mo ṣe rí ìyá máa gbé mi sóbi tá àlàbí bá wà subhanallah <laughs> wọ́n bá tún pé olùkọ́ni àríwá wọn ní ilé al-Arqam ibnu abil Arqam wọ́n bá gbé Abubakar ó dibẹ̀ bẹ́ẹ̀ pé dọ́dọ̀ àrùbí sallallahu alaihi wasallam sànàbí rí ipò tí Abubakar wà á àánú rẹ̀ ṣe ànábì gán anabi kanu rẹ̀ gán tọ anabi wa ni ẹ má ti ẹ má jẹ́ kí tèmi ọyọ yín lẹ́nu ọtí tí máàmì ẹ wá mi ẹ wá ẹ wá ẹ wá ẹ wọ kò dáhùn bá ká wà bá lẹ́ni tí a gbé bí ẹsẹ̀ ká yé ẹsẹ̀ kọ́ ọrùn máàmì ẹ wá ẹ wá wá. màmá rẹ̀ bá wá bá ní anabi màmá mi ni ẹ bá ń ṣàdúrà fún ẹ sì bá ń pè sẹ́sìn Islam. bóyá ọlọ́run lè fi yín yọ kó nu náà kò tí ì gba islam pẹ̀lú gbogbo ẹ̀rí. anabi sallallahu alayhi wa sallam anabi bá pè màmá rẹ̀ pé tọ́ ìwọ ya islam lọ́nà pẹ̀lú yẹn máa wà sí ìyẹn wọ̀nà pẹ̀lú yẹn máa wà sí fi wà lìjẹ̀nà wọ́n yà sọ pé ashhadu an la ilaha illallah ìyá bá sì wí ni yàrá bá di mùsùlùmí. ẹ wo kòtà Abubakar wà èsì tún pè yẹn lọ sí di ẹsẹ̀ islam ìwọ́n ti gbádùn ọ̀n jiyàn bó ṣe wọ ọ̀n jẹ́ àmàlà ń gbà tó fẹ́ ọ̀ràn tí kò ń pẹ́ ní bọ́dì fẹ́ sí la tó sì dáa bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim. tó nígbà tí ìyá Abubakar radiyallahu anhu tó gba ẹ̀sìn Islam inú Abubakar dùn torí nìsín bàbá rẹ̀ ló kù tí ò tí gba Islam nínú ìgbésí ayé Abubakar ó dáàbò bo ẹ̀sìn Islam ó dáàbò anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan Abdullahi ibn Amr ibn al-As wọn bi léèrè wọn ní irú dààmú wo irú ìyàwó àwọn kèfèrí fi jẹyìn jù Islam tọ́ra ni a ó ṣẹlẹ̀ pé lọ́jọ́ kan. anabi wá sí mọ́sálásí kaaba anabi wá sí sọláàtì orí sọláàtì là anabi wá ẹni káfìrí Uqba ibnu abi Mu'ayt lọ́ba mú aṣọ rẹ̀ aṣọ ara rẹ̀ ọ̀yọ́ ọwọ́ àfi kọ́ anabi lọ́rùn lórí sọláàtì fa gbàtó fi kọ́ anabi lọ́rùn ọwọ́ àfi fọ́ anabi lọ́rùn mẹ́yìn ọ̀fẹ́ pa lórí sọláàt báyìí lẹnìkan sáré lọlọ ké sí Abubakar radiyallahu anhu wọn máa fẹ́ pa ọ̀rẹ́ rẹ̀ wọn máa fẹ́ pọ ọ̀rẹ́ rẹ̀ báyìí ni Abubakar radiyallahu anhu ló kó Uqba ibn Abi Mu'ayt báyìí ló kó léjìká méjèèjì ó sì gbé kántìyà ọ̀sánù egun dé sí Abubakar ń bẹ̀yẹn nítorí tọ́lọ̀ ọwọ́ sọ pé ataqtuluna rajulan an yaqula rabbiya Allah kí ló dé tẹ́ fẹ́ pa ọkùnrin yìí nítorí pọ́ sọ pé Allahu lolúwa mi èmi ò ní bá yín sin Láta èmi ò ní bá yín sin Uzza ó ti dẹ́ṣẹ̀ ataqtuluna rajulan an yaqula rabbiya Allah torí akramakumullah ẹ̀ rí i pé ní ti máa ń ṣẹlẹ̀ náà nù. n'igbati tí àwọn ẹni tó sí lójú ọ̀nà gidi tó bá rí pẹ́yìn tẹ wà lójú ọ̀nà gidi ẹ̀ nífilẹ̀ wọ́n wọ́nà láti gbẹ̀mí yín ni wọ́n máa wá gbogbo ọ̀nà láti rí i pé àwọn sẹ́yìn sùtà síbẹ̀bẹ̀ iná lẹ̀ ń yẹn tẹ̀rọ àti ti máa lọ sọ́lọ́run tọ́ra yóò bàjẹ́ làwọn wà kó o ṣe ti wọ ọjọ́ ti pẹ́ ọlọ́run ló máa ń dáàbò bo àwọn ẹni tó bá gbàgbọ́ bí ebi ṣe dé sábò bakar ó gbé èjìká rẹ̀ ó sì sọnù sẹ́fẹ́ pa ni nítorí pọ́ sọ pé Allahu lolúwa gbogbo agbọ́dọ̀ dọ̀mọ́lẹ́yìn ṣètánì àbí. akramakumullah nínú gudugudu méje yàrá mẹ́fà eléyìí tí Abubakar ṣe ó náà ní náwó ọ̀nara láti àgbálẹ̀ àwọn ẹni tó tún pọ́n tí à ń jẹ tí wọ́n sì fi bàbá ńlá yà á jẹ nítorí kí wọ́n bá di mùsùlùmí nínú àwọn ẹni ọ̀lẹ. nínú wọn ni Bilal ibn Abi Rabah radiyallahu anhu. Bilal jẹ́ ẹrú ọjọ́ ẹrú lọ́dọ̀ Umayya ibn Khalaf. ṣùgbọ́n bó ti jẹ́ ẹrú tó ọpọlọ rẹ̀ ṣẹrú ọkàn rẹ̀ ṣẹrú. ọgbọ́n nípa islam ó di mùsùlùmí Umayya ibn Khalaf tọ́jú olówó rẹ̀ ọ̀rọ̀ ti yé wípé inú kan padà sídìí à ń bọ láàtà à ń bọ ọ̀zá tí wọ́n ti wà lórí rẹ̀ pẹ̀lú wa tẹ́lẹ̀ àti orí ti Muhammadu àti ọlọ́run rẹ̀ Allahu Allahu tẹ̀ wí yẹn ṣe ń tá a ní kó o ṣe kọ́ jàkàrà takò ń tá a ní kó o ṣe kọ́ jẹkùmà bilalu faramakuma jọ àkàrà òfò lọ Umayya ibn Khalaf ọwọ́ àni kò palẹ̀ rẹ̀ ma kò gbé sẹ́yìn lù tẹ̀sí ma pé òun á mú bàjẹ́ maka wọ́n á bọ́ lẹ̀ wọ́n á fi lé ilẹ̀ tó gbóná burúkú ọwọ́ abẹ àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kí wọ́n gbé àpáta ńlá lébi láláyà inú kọ́ padà sí di ibi bọ́lá àti ọ̀zá kófìrí àbí kọ́ ní ọ̀lá ọ̀lá òsín wí lọ́wọ́ àsìn ibi tó kù sínú. wọ́n sì ti wọ́n ti kọ̀ láti fún lóúnjẹ ọjọ́ ti pẹ́. ṣùgbọ́n kàkà kí Bilal kọ́ gbọ́ kọ́ gbà sí wọn lẹ́nu ahadun ahad ẹni bilal sanwi ọ̀kan ṣoṣo ni allah ọ̀kan ṣoṣo ni allah. ẹni tí ń gbọ́ pa rẹ̀ ti pẹ́ ni bẹ́ẹ̀ ni tọ́lọ́ wọn fẹ́ fún yàn ní imáni ó lè já àná ló bẹ̀rẹ̀ gbogbo èèyàn ní lè ti ọwọ́ ń bẹ̀. tọ́ abubakar gbọ́ nípa ìyà tí wọ́n fi ń jẹ bilal abubakar wa tọ umayya ibn khalafuwa ó ní ala tattaqiya allah fi hadha miskin tí ó yẹ bẹ̀rù ọlọ́run lára ọkùnrin tí ò lágbára yìí ó ní ẹ̀ ìwé iná rẹ̀ bàjẹ́ àkókò mọ̀lú ẹ̀sìn àtàmọ̀dì tẹ kọ́wọ̀ lù ẹni wọn máa sin láti àti ọ̀sán àwọn ẹrú wọn bá èyí tẹ́ bá dẹ́rẹ́ nù ó ní ọ̀dà kò burú kí ló rí sí kí n fi ẹrú mi dípò rẹ̀ fún ọ kí n máa mú un lọ pàtó òtítọ́ ẹ bọ́ ọ̀sẹ̀ sin rẹ̀ ẹrú tí wọ́n fi dípò rẹ̀ fún ọ òun ń sá agun ju eléyìí lọ òun náà sì lè kú nítorí igi àti ìpẹ́tẹ́ ń bọ̀ gbogbo bàbá ti jẹ́ kó o lẹ́ni tó rí bẹ́ẹ̀ mọ wá kélé yóò tẹ́ ẹ máa kó sí orí rẹ lọ. àfa alibà ṣe tú Bilali lẹ́nu ẹgbẹ́ wa mi sọ pé rárá owó ìbílíbí ni Abubakar san tó fi gba Bilali lẹ̀ gbàtọ́ wa gba Bilali lẹ̀ sí Bilali náà lọ́dọ̀ ma Abubakar bọ́kún ẹrú lọ́rùn rẹ̀ ọ̀nà di mùsùlùmí ńlá ó ti ẹ̀ padà di ẹni tí ń pèpè fún sọlá àti fún anabi wa Muhammad صلى الله عليه وآله وسلم أبو بكر ما azọ أخي بلال bilal ọmọ بلال mi bilal bilal ọmọ kìtà lọmọ ìyá mi ẹrú mà ní milán ká innamal mu'minuna ikhwa ọmọ ìyá làwọn mú mi ni eléyìí ò sí mi àfi nínú islam bẹ́ẹ̀ náà làwọn ẹrú mi tí abubakar tọgbà tó sì tú lóko ẹrú lápèjúwe. ẹnìkan wà jẹ́gẹ́ Abubakar ra Amir ibn Fuhaira ọba kú olóko ẹrú onga kópa nínú ogun pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam ogun Badr àti ogun Uhud ọjà títí títí tí inú ẹ̀ẹ́ wọ́n ti pè é Bi'ru àwọn ẹni tí wọ́n pa àwọn sàhábà sí nípa àbòsí. onáà ń bẹ nu ẹni tí wọ́n pàǹpà kò sí yẹn kọlọ wọn bá wa sí lọ́kàn náà ṣòhádà nínú ẹni tí Abubakar tó tún gbà kó olóko ẹrú òun náà ni Ummu Ubayd àti ẹnìkan tí wọ́n ń pè ní Zinnira Zinnira yìí àsìkò tí Abubakar bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ lójú bá fọ́ àwọn àgbèrè bá ní kọ̀tàbí láàtà àti ọ̀zọ́ aláfojú wèrè pàṣẹ tí láwọn òṣìṣẹ́ tí wọ́n máa à àwọn sáǹfùrù ẹlẹ́yìn náà máa pe àwọn ẹlẹ́bọ ìtú wọn máa sọ náà ló kékeré ni lásìkò ní sàrẹ̀ àwọn òṣìṣẹ́ àwọn ti bínú sí lásìkò wọn ti wọ̀ rẹ̀ gbé àwọn òṣìṣẹ́ àwọn ti bínú sí lásìkò àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ kojú di àwọn bàbá wa ti sọ lálà bàbá yẹn lẹ́nu rún tọ́sọ̀ pé sàmà fi nǹkan sí i àkàrà mọ̀kùnmọ̀ wa. sẹ́ẹ̀rí wọn ti wá sọ bẹ́ẹ̀ nígbà tó tí náà gbọ́ ọmọbìnrin yìí wọn pa tani ládàá tani ọ̀zá tó fi wá fi nǹkan sójú ẹnìkan ọlọ́run ló ní tèmi ọlọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run bá tún ju rẹ̀ padà abubakar ọ̀nbẹ nù àwọn tó fẹ́ ṣe hijira lọ sí nígbà tí kọ̀ọ̀rọ̀ gbọ́ kọ̀ọ̀rọ̀ ní ó ti di gbádìrú kpọ́run lọ sí habasha ni ibùnú dagana ló ti ibùnú dagana ó ní bọ́dà abubakar òṣèṣe ma ti fẹ́ dìlú àwọn ọ̀tọ̀ ọlọ́run fẹ́ lé àwọn ẹrù ọlọ́run kó ń ẹ jẹ́ lọ́ọ́ bí tí mo ti lè ṣe lọ. ọ̀sẹ̀ ah bí gbogbo rẹ̀ máa ń sá lu yìí bí irú tiẹ̀ kọ́. ṣé ẹni tẹ́lẹ̀ ń parọ́ sílẹ̀ ni láì fún lóúnjẹ? àlejò lọ́wọ́ ọ̀lú lọ́ọ̀rẹ́ lọ́wọ́ ni ẹni ojú ń pọ̀ lọ pàtì ni ẹni tí ń sàárẹ̀ lọ́ọ̀rẹ́ lọ́wọ́ ni ọmọ orúkọ ló sílẹ̀ ni ìwọ tó ṣe pé ìwọ tó ṣe pé ìwọ tó ṣe pé òbí ẹ náà dájọ́ lè léwọ́ kó má kà kálọ̀. Abubakar sì bọ́ sílẹ̀ nù ó lé bá tún tà àlejò fa Abubakar tún dání tí wọ́n bá báyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ṣé o lè máa gbèlú èmi ni mo fà á padà sílùú bọ́ bá ti nǹkan èmi ni ẹbí ibùdó dagana tó ń sọ bẹ́ẹ̀. ẹ kò burú wọn pẹ̀lú ọ̀fẹ́ sọ́ńdùó fún agbàdúró rẹ̀ àmọ́ sórí ń tọ́wọ́ àbẹ̀ ní pé sọ láti wọn àbí kí ni wọ́n ń ṣe kò gbọ́dọ̀ gbé jáde mẹ́nu yàrá rẹ̀ ni ó ti máa ṣe. kùránì àbí kí ni wọ́n ń kà ẹnìkan kan gbọ́dọ̀ gbọ́ tó rà ń bẹ̀rù kọ́ mọ́ bá àwọn ọmọ ajé àtàwọn ìyàwó wa. <laughs> subhanallah abubakar ló ń gbọ́ gbà orí bẹ́ẹ̀ ó wá ṣe hijira pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam lọ sí madina anabi ti ń sọ fáwọn púpọ̀ kó ṣe hijira ṣùgbọ́n tá abubakar bá ti lóun lọ anabi yóò ní kó dúró kọ́mẹ́tì lọ bọ́yọ̀ lọ́n lè ká yàrá nǹkan kan abubakar sì máa bẹ lọ́n pé ah wọ́n lọ́n gbogbo tánàbí ọba lọ èmi ni ojú ń tẹ́lẹ̀ o èmi ni ojú ń tẹ́lẹ̀ o aisha wa ń sọ fún wa anabi ò sì ti fi aisha ń gbà náà lánàá fi wá sílé wa ń jọkàn lásìkò tí ìsábà wálé wa ó ti wá wọlé ó béèrè bàbá òun tí bàbá òun yọjú sí ó ní gbogbo ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ kán kan ibẹ̀ lànà bìtú wa bá sọ̀rọ̀ pọ́lọ̀ ti gbà fún mi pé kí n ṣe hijira bẹ́ẹ̀ náà ti ṣe dákẹ́ báyìí Abubakar ni asọ́xbẹ̀tẹ̀ sọ́xbẹ̀ mo fẹ́ pẹ̀lú rẹ̀ mo fẹ́ pẹ̀lú rẹ̀. anábìbá ni ọ̀dà mi Aisha ni nri rí mo ni pé ìdùnnú a máa pààyàn lẹ́kún mo fojú rí bàbá mi sì sunkún torí pé inú rẹ̀ Allahu akbar ó ní báyìí Abubakar pèsè ràkúnmí méjì ṣáájú eléyìí tó náà tí wọn kú ṣáàlà ó lè tẹ̀lé bẹ́ẹ̀ ọ̀kan fànàbì ọ̀kan fúnra rẹ̀ so báyìí wọn pè ní abdullahi ibn urayqib abdullah ibn urayqib kìí mùsùlùmí káfìrí ní ghana àmọ́ ọmọnà wọ́n lò pé yóò na ibi tí àwọn èèyàn sábà gbà lọ Madina yóò mú àwọn gbàbẹ̀ torí táwọn kèfèrí bá ń wá wọn kọjá pé bomi wọn wà wọn sí so wọ́n lò tó ti pọ̀ ni nítorí pé yóò ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ẹnìkan àmọ́ pàánà fi jáde ńjọ́ yìí o àyàfi Ali ibn Abi Talib radiyallahu anhu sálọ́bì ní kó sùn láyé òun lórí ibùsùn òun torí àwọn kèfèrí ti péjọ sẹ́nu lé rẹ̀ àyàfi Abubakar àtàwọn fámìlì Abubakar àwọn náà mọ̀ pàánà lọ. Ànábì jáde kò gbá ojú lẹ̀kùn jáde ihò kan bẹ láàrò gírí ẹ̀yìnkùlé Abubakar ibẹ̀ ni wọ́n gbà jáde nítorí kọ́ jẹ́ pé àwọn ẹni àwọn atiláwí wọ́n ti ti ń retí lẹ́nu lẹ́kùn bẹ̀rẹ̀ náà so wọ́n jáde ibẹ̀ ni wọ́n gbà jáde wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n sọ fún Ibn Urayq Abdullahi yẹn wípé yọ̀wọ́ bá wọn níbi ghaaru Thawr ní Jabalu lẹ́yìn ìjọ mẹ́ta àwọn kọ́fẹ́ lọ farasin kò síbẹ̀ sẹ́mi pé jọ́ máa ń wáyà ẹni tí ń wáyà nìyí wọ́n ti kọ́kọ́ wá yín dẹ́ba àbàdì láti lẹ̀ yìí wọ́n ti wá yín kọjá lọ ni gbọ́fẹ́ gbà kò síbi tó bá wọ́n ti sọ fún gbogbo asọ́rìtì tó bá rẹ́ nìkan báyìí báyìí lórí àfa so tó ń bá wa gbọ́n kì í ṣe pé kọjọ́ daràn kọ́ bẹ́ẹ̀ kọ́ daràn lọ́gbọ́n o so tó ń bá wa gbọ́n kò ní tètè já yóò ti kọ́ síbi kan ẹ̀yìn ọ̀sẹ̀ kan ní ọ̀rọ̀ àjàdì kọ́nà yóò tún rìn kọjá títì ni ó lè máa pín síìtì fáwọn ọlọ́pàá ẹ̀yìn ẹgbàá ti ṣe kéèké ṣe wanted wanted báwo ta ni wanted wanted ni ó tún máa fún asúwèjì mo rò pé àmọ́ gbogbo titi ó gbóná ni. anabi sallallahu alayi wasallam torí pé jábàlù sóòrùn yẹn inú mẹ́kà náà lọ wa. kò jìnnà sínú lù tóbi ká pé ó dọ̀ ọ̀bà sílẹ̀ yìí kò tó fara ẹni tí máa ń wá wọn wọ́n máa rò pé agọ bíi tàwọn náà ni anabi gada ni wa rọrùn so anabi wa fa sínkù síbẹ̀ fúnjọ́ mẹ́ta gbogbo ẹni tí ń wá gbogbo ariwo gbogbo kínní o ti súkà lóko mọ́ àwọn kúkú máa fi tọ́wọ́ bóyá lọ àti àkàrà kúmù wá lẹ́yìn ọjọ́ mẹ́ta sànàbí jáde ẹ̀ka kan sí ti ń wá mọ́ so bánàbí ti ṣe lọ́nu á dùn ó mi báyìí lónìí tí yàbá wa tẹ̀síwájú pẹ̀lú ìtàn gbèsè ayé Abubakar yìí yóò wá jẹ́ pé ń ta àmẹ́nu àlẹ́yìn rẹ̀ nìyí àwọn nǹkan tó jẹ́ kókó tó lóòrìn tó ṣẹlẹ̀ láyé Abubakar àti gbèsè tá Abubakar gbé kọ́wò láàrin kan bẹ̀. abẹ́lẹ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa pẹ̀lú orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó n bá wa ṣe àlékún ìyọ́nú fáwọn sọ̀hábà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa ó jẹ́ káwọn náà ká lè ṣe dáadáa dáadáa tí ó jẹ́ ọ tí ó jẹ́ ọ̀dà fún alálùkìyàm ọlọ́run bá kó túbọ̀ ti àgbéga fẹ́sìn Islam kó túbọ̀ ti àgbéga fáwọn mùsùlùmí kọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa kọ́mọ́ sì pa wá ti kọ́mọ́ dà wá dára wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. sàlẹ̀ sọ̀mọ́ ní as-Siddiq tẹ́ bá sọ̀mọ́ bẹ́ẹ̀ ẹ̀ sọ nítorí kó jẹ́ ìnagijẹ fún abubakar radiyallahu anhu eléyìí tí o túmọ̀ sí pé ọmọ àtìyìn náà ti di abubakar kò sì túmọ̀ sí pé ọmọ yín ti di olódodo àmọ́ ẹ sọ pẹ̀lú ẹ̀mí pé ọlọ́njẹ́ ọmọ yìí náà máa sọ òdodo tó bá jẹ́ bẹ́ẹ̀ à ń bẹ lọ́nkọ́ má burú. wọ́n ní pípè táwọn yẹn máa ń pe àwọn adájọ́ kóòtù ilé ayé ní olúwa àwọn bó ẹ wò kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ sọ pé gbólóhùn ọ̀rọ̀m olúwa wọn kì í lò láì fi tì sẹ́nì kankan àyàfi fún Allah Allah náà máa ń pè lóluwa so sẹ́nì kan máa sọ pé olúwa mi olúwa wa so ìgbà míì ó lè má jẹ pé Allah ni wọ́n lò fún tí bá ti fi tì yẹn tán lò fún nǹkan míì kò sọ ọ́ di mushrik kò sọ ọ́ di mùsùlùmí gẹ́gẹ́ bí ìyàwó ni ti ń sọ fọ́kọ rẹ̀ pé olúwa mi gẹ́gẹ́ bí mẹ̀kúnnù ti ń sọ fọ́ba pé olúwa mi kò túmọ̀ sí pé ẹlẹ́dàá mi torí nínú àwọn èdè wa dá ń sọ tí wọ́n bá sọ pé olúwa mi fọ́kọ kò túmọ̀ sí pé ńlọ́dà tí wọ́n bá sọ pé olúwa mi fọ́ba àlù kò túmọ̀ sí pé ńlọ́dọ̀ tó bẹ́ẹ̀ náà ní lédè lárúbáwá wọ́n máa sọ pé rọ́bù dáa rọ́bù sẹ́yàrọ̀ rọ́bù dáa gbàtà ẹni tó ní ilé ẹni tó ní nǹkan àgùn ẹni tó ní nǹkan báyìí kò sí pé olúwa rẹ̀ so bẹ́ẹ̀ náà ni ní English wọ́n máa ń sọ pé my lord my lord kò túmọ̀ sí pé you are the lord my lord tó ti sọ ń bẹ̀ yẹn tó olúwa òun nípa pé ọ̀gá òun ọ̀gá òun nípa ọ̀rọ̀ kóòtù kí mùsùlùmí ọmọ lò lọ́dáàjù àmọ́ àti sọ pé ẹni tó bá sọ bẹ́ẹ̀ di mushrik ó ń bùkátà ẹ̀rí tó lágbára lè jẹ bó ṣe jẹ lẹ́yìn náà láti ti kọ́kọ́ ṣe kí ló fẹ́ gbé ọ lọ sí kóòtù tẹ́lẹ̀ náà kóòtù títí ti kófin ọlọ́run ó fi dájọ́ sọ́tẹ̀wọ̀ ọlọ́run ọlọ́run ni afa hukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun má gbé yẹn lọ àmọ́ tó wọn gbé lọ lọ yọra tó sì ọ̀sán ju kọjá pé wọ́n ló gbẹ̀yàn lọ eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní kí ni ìdájọ́ káwọn dé fìlà nínú ẹ̀sìn Islam ẹ̀sìn Islam ọ̀tá fúkẹ́ dé fìlà Islam ò tiẹ̀ fara mọ́kẹ́ máa sírí lẹ̀ tó bá jẹ́ pé sísírí lẹ̀ ó ti kọ́ máa sì yín mú tí káfíìrì lẹ́yìn náà a'udhu billahi minash shaitanir rajim tó yẹ kẹ́ dé fìlà fún létí ọmọ pé mùsùlùmí ni ọ́ ń lọ yẹ eléyìí jẹ́ mọ́. wọ́n ní kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin fọ́tò àti fídíò tí ẹni kó kọ́ kọjọ́ra wọn fọ́tò fídíò so gbogbo àwòrán ni ṣùgbọ́n àwòrán ti fídíò òun kìí ṣe àwòrán tó dúró àwòrán ti lọ ni wọ́n máa ń pè ní moving picture moving picture àwọn olùmọ́ni kò yàtọ̀ sí dengue torí tó bá wà níwájú díngí tó bá rẹ́rìn ẹ̀rín náà lórí pọ̀ rìn tó bá tún fajúro ó tún rí pọ̀ fajúro at the very moment tó bá tún fọ́ lọ́ra rẹ mú ó tún rọ́wọ́ ara rẹ mú rẹ so ṣùgbọ́n fọ́tò tó yẹ pé yóò di àwòrán rẹ mú mọ́lẹ̀ òun tiẹ̀ wọ́n níyànjú òsínú ẹ̀ bọ́ bá ti jòkó lọ́ọ́ bàrà ó lè jókòó kọ́ bàrà rẹ dùn ó sì lè bóyá orí pọ̀ sunkún so gbogbo ẹ̀ náà àwòrán náà ni so fọ́tò ti video, ọ̀nbẹ lábẹ́ à ń bẹ lọ́nkọ́ má burú wọ́n rò pé yé wa à ń bẹ lọ́nkọ́ má burú yé sẹ́kẹ́ kò burú o à ń bẹ lọ́nkọ́ má burú ọjà bó ṣe jẹ́ wọ́n ní káwọn bá fẹ́ mọ̀ sí dáhàwá táwọn máa gbé ká látàdúgbò kan sádùgbò kan láti ilé kan bọ́ sójú lẹ́yìn látàyè kan bọ́ síbòmí yàtọ̀ síta àwọn tí máa ń ṣèjáde. Si tí wọ́n ti táìmùtébù rẹ̀ jọ kẹta ọlọ́jọ́ mẹ́ta ológójì ọjọ́ ọlọ́dún kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so kẹ́mi ti dáwà ìsìláàmù farama lẹ́yìn náà dáwà kìí ṣe dandan kọjá ike àdúgbò rẹ̀ náà lọ́ka jókòó sí wọ́n ti ládùúgbò rẹ̀ ó tún lọ sí ń bomi ó tún lọ sí ń bomi ó tún lọ sí ń bomi so títí tó orí òfin kárí sàmọ́ gbọ́dọ̀ ṣe dáwà lábẹ́ àbúradà dáadáa lẹ̀ báwọn kan ní kẹ́ máa jáde káyé kẹ́ máa rìn káyé kí ni jẹ́ bẹ́ẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ mẹ́ọ̀ wọ́n á ní sáwọn lè kóra àwọn ọjọ́ máa ṣe bẹ́ẹ̀ ṣé bá kóra ẹ̀jọ́ kí lẹ́ẹ̀ máa ṣe síbẹ̀ nìkan ni wọ́n máa sọ̀rọ̀ ibẹ̀ yìí yókù ọmọ àwòrán ni dípò táwọn kò fi máa wòrán ẹ àwọn náà sáwọn mọ́sálásí gbogbo mo rò pé yé wa ẹ àwọn náà sáwọn mọ́sálásí gbogbo ìyẹn ni kí ẹ má ṣe dáhà lọ́nà tí ẹnìkan ń ẹnìkan lọ́ máa ṣẹ́ eléyìí jẹ́ bó ti jẹ́ mìíràn wọ́n lẹ́ni tí ó bá nàbí lò gbà tí ò ṣe islam dá nàbí fi kú tọ́wọ́ gba islam lẹ́yìn kú ànábì sísọ abẹ nìkan sísọ abẹ àti sàlàyé ẹni tó jẹ́ pé ìgbà tó pàdé ànábì kò gba islam ànábì tí wàá kú kó tó di mùsùlùmí kò bá kú lórí islam yẹn kí sísọ abẹ wọn pè lẹ́yìn mùsùlùmí ni wọ́n pè àmọ́ kì í ṣe sọ abẹ. wọ́n lówó táwọn kó jọ gbọ̀nà táwọn lè lò láti fi ṣe tọ́lọ̀ tí ẹ bá lò láti fi ṣe tọ́lọ̀ ẹ ti mọ̀ pé ẹ̀ ní gbalada kan bẹ̀ torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiban. wọ́n làwọn jẹ́ mọ́ mọ́sálásí wọ́n ṣe jámù láàrin magreba àti ìṣáà ṣùgbọ́n wà sẹ́yìn dé magrib lẹ́ba ìṣá ìlẹ́ba ìwà bá wọn ṣe ìṣá yẹn báwo lẹ́sẹ̀ ṣe magrib kó lẹ́sẹ̀ ṣe ìṣá àjẹ tó ṣe magrib kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ kí n ṣe ìṣá kó tó ṣe magrib kí n ṣe áfírí kó tó ṣe dóhó kí n ṣe dóhó kó tó ṣàtúbà kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ torí pé Ọlọ́run sọ àwọn láti kalẹ̀ kí ẹ máa ṣe ní tẹ̀lé ní tẹ̀lé ni tí wọ́n bá ti wá rí ní tẹ̀lé ní tẹ̀lé ò ti sẹ̀ ilé ìjẹbù ti ṣe jẹ́ ń bẹ̀. ó túmọ̀ sí pé ńgbà tó pé ìṣá ìlọ sí òtí ṣe magrib magrib lọ́wọ́ àṣẹ ní ìṣe ó tún wá tún ìṣá ìṣe. wọ́n ní sí amirul islam sọ́wọ́ alẹ́ yorùbá àmọ́ ebi lẹ́ yorùbá lẹ́yìn wá ẹ̀yin náà la ẹ̀yin náà la abilé lẹ́yìn náà kí amiru islam àmọ́ jẹ́jẹ́ amiru islam amirul mọ̀mìnì ni máa wà àbí òye wa ọjọ́ bó ṣe jẹ́ wọ́n lọ́ máa tó ṣe pé ń kẹ́kọ̀ọ́ lágbọ́n ẹ̀kọ́ kan pàtó tó bá fi ẹ̀kọ́ yẹn lẹ̀ lẹ́yìn bíi ọdún mélòó tó ti lẹ́nu ẹ̀kọ́ yẹn fún tó fẹ́ wọ specialization mi ṣé lẹ́yìn ọ̀gbọ́n sábẹ́ kó fásitì kò ṣòfò owó jóná tọ́lọ́wọ́ bó bi léèrè ń jọ gbẹ̀ndàlùkìyàmù bẹ́ẹ̀ni mùsùlùmí ọgbọ́dọ̀ bá àsìkò ṣòfò ọgbọ́dọ̀ bá àsìkò ráàlì gbogbo àsìkò tó ń sin lò kìí ṣe tiẹ̀ ọwọ́ àwọn ọba tó ń lò yín Ọlọ́run tó bí ọ léèrè tó bá ti jọ gbẹndà kìyàmù bẹ́ẹ̀ kẹta ń sọ ni pé kọ́mọ ti kọ́kọ́ wọ yunifásitì kó wá dé kí wọ́n fi fine art sọ ọmọ ẹ̀sìn wò kíkí ló ń fẹ́ fi fine art ṣe bóyá àwọn social sciences subject ló ń fẹ́ ṣe àbí pure sciences o fẹ́ di medical doctor o fẹ́ di kìnnìkan o ti wá sọdún méjì mẹ́ta kọ́lọ́hún tó ní kó rí ibi tí ọ bọ́sibọ́sí sọdún mẹ́ta yẹn yọ wé sí tí ọ sọ fọlọ́njọ́ gbèndé torí pé o bàbá rẹ ló ń sun níná ní gbogbo àsìkò yẹn ó yẹ kó o fi skul yẹn lẹ̀ ń gbà gbàtọ́ ọmọ pé ń tán fi ọ́ sí ọlọ́run má jẹ́ kí bàbá rẹ ó jówó ná ọmọ wa wá ibi tó fẹ́ wọ̀ títí tó fi wọ̀ kí esi kó ọmọ fowó jóná ṣáájú kó tó dìgbà yẹn ó ọ̀rọ̀ ọ̀hún rí náà so àwọn bàbá yìnyín náà sẹ́sì kówó jọ àwọn náà fẹ́ fowó ṣòfò lẹ́yìn wá gba náà ọ̀pọ̀lọpọ̀ fẹ́ chẹ́ǹjì láti fìkan sí fìkan yẹn kéṣe fíṣẹ̀bí lè là torí owó náà ni abẹ́ màbẹ́ ké specialisation yẹn tí wọ́n bá ti parí màá rí fẹ́ àmọ́ àwọn eléyìí báyìí khalidina fiha ni ò ní rí fẹ́ so ẹlòmíràn máa tẹ̀yìn jẹ torí tó wá ti mọ̀ pé fẹ́ràn Islam pé kó o lè ran Islam lọ́ọ̀nì irọ́ ni Islam báwo wọ́n ti ní àjẹ́ńdà tiẹ̀ nu kó o lè ràn àpò rẹ lọ́wọ́ kó o lè bá a rówó torí pé ọ̀pọ̀lọpọ̀ náà tọkọ́rù àwọn ẹ̀kọ́ yẹn àti ibi tá ti ń ran Islam lọ́wọ́ so kí á ní túmọ̀ kó o lè ran Islam lọ́wọ́ wà mọ̀lẹ́kà alákọ̀ọ́kọ́ so owó ni owó ni kálukú ń wá ẹ̀yìn ọ̀nà àbí ẹni tí ọlọ́gbà tẹ sọ́jà ni ṣé wọ́n á fi léèrè pé kí ló dé tó fi join Nigerian army ó ní à ah, in order to defend the territory of my country ìrọ̀ gidi. You know, torí kò tẹ́mi ni àbí òye wa ibo ní o ti máa rówó àníyàn alákọ̀ọ́kọ́ nù. so bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ tó fi specialization tẹ́lẹ̀ tí wọ́n specialization kata yéṣe bí sẹ́bi lè la. gbogbo ẹ̀ sọ́lámọ́lùwọ́sọ́ ìlẹ̀fọ́lọ́sì ni ọ̀nà tá a gbà tá a fi rówó ni ilé ìjẹ̀bù ṣèjẹ́ má kẹ́kọ̀ọ́ tẹ́ná fáwọn èèyàn àwọn náà gbọ́n ọjọ́ ìbùsùn jẹ́. wọ́n láwọn gbọ́ pé àyíṣà lọ́kọ́kọ́ lu tẹ̀síbáà anabi ó sì kọ fún kò burú ẹ mú ibi tó wà wá kẹ gbẹbùn ibi tẹ ẹ ti rí ẹ kàn mú wa nìyẹn sì wá gbẹbùn. wọ́n ní táwọn bá níyàwó mẹ fáwọn tún lè fẹ́mi ìdìpọ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lè fẹ́mi ìdìpọ rẹ̀ lọtún fi pé mẹ́rin padà ṣùgbọ́n lẹ́yìn ní àyè yìí á fẹ́ láti pàkíyèsí ó máa ń wu àwọn ọmọkùnrin láti máa sọ pé afẹ́yàwó kejì afẹ́yàwó kẹta afẹ́yàwó kẹrin láì jẹ́ pé wọ́n palẹ̀ mọ́ láti sojú sí irọ́ lásán because tẹ́ bá bẹ̀rẹ̀ láti orí àwọn tó níyàwó kọ̀ọ̀kan ọ̀pọ̀ ẹ̀mọ́ iye wọn ìyá náà wọ́n fi ń jẹ́ ìyàwó wọn yìí kí ni tuma kọ fẹ́ yàwó kejì ọfẹ́ yàwó kẹta ọfẹ́ kẹrin tẹ́ bá bọ́ sórí báyìí àwọn yàwó méjì méjì náà bàbá láyà ẹ̀yẹ tó níbẹ̀rù ọlọ́run tọkànfẹ́ máa kóbìnrin jọ ẹ̀yẹ tí ò ronú responsibility tọkànfẹ́ máa kóbìnrin jọ àfi àwọn obìnrin yẹn ti pọ̀ ọmọ tiẹ̀ ìlànìkan fẹ́ tó fi ṣèyàwó kejì lẹ́nìkan fẹ́ ló fi ṣèyàwó kẹta lẹ́nìkan fẹ́ ló fi ṣèyàwó kẹrin àgbákò wa ń ṣẹlẹ̀ sáwọn ìyàwó yẹn bí ojú ìyà burúkú ń jẹ wọ́n fi ti táyà mọ́tò sínú àwọn òbí yẹn dùn kò ní dùn ẹnu rẹ̀ ní gbogbo wa náà wà yìí o bẹ́ẹ̀ fẹ́ yàwó kan bẹ́ẹ̀ fẹ́ méjì bẹ́ẹ̀ fẹ́ mẹ́rin ọmọ lẹ́yìn náà o tí àwọn ọmọ yín bá lọ ọkọ tẹ̀lé pé ìyá fi ń jẹ wọ́n àwọn àtúmọ̀ àwọn àbẹ́rẹ́ yọ̀ wá yẹ̀ ń ẹ mọ̀ pé kìí ṣe fáàrí kìí ṣe pé mo lajú ni mo fẹ́ yàwó méjì kìí ṣe pé mo gbọ́n ni mo ní yàwó ẹyọ kan. ó túmọ̀ sí pé ọlára because ọlára gbàyànjọ gbẹndà kìyàmà nífẹ lomi wàláhì nítorí pé ẹlòmí kan kóyàwó méjì mẹ́ta jọ ẹnìkan lọ fẹ́ràn tọ́lágbára rẹ̀ onítòbìnrin kan lọ àwọn yòókù wá jìyà ni anábìyàn sallallahu alaihi wasallam ti sọ yìí pé anybody tó bá ní àwọn méjì tó bá fi sọ́dọ̀ kan kan lọ jaa yawmul qiyamati wa ahadu shaqqayhima ilayhi yọ wà ń jọgbìn dàlùkìyàmù lẹ́ni tó ṣe pé ẹgbẹ́ rẹ̀ kàn dàgùn ìyẹn ni kó dìde pẹ̀lú stroke kọ́lọ̀ ń dàkún kọ́ sànù wa torí ẹ̀ kéésì nǹkan kéésì nǹkan jìtì ni àwọn àbẹ̀rẹ̀ rọ̀ yẹn ìyàwó kan kú ọlọ́run tó bọ̀ sí wàhálà òtún wà mí. bíkọ́sì ẹ̀yìn tó lọ náà sọ ọmọ bẹ́ẹ̀ sì parí pẹ̀lú rẹ̀ ń jọ gbèǹdè sẹ́yìn ọmọ pàǹjọ́ ń gbé pé ìyàwó rẹ̀ ìyàwó rẹ ní lágbájá ọkọ rẹ lágbájá dẹ́mọ̀ káyé ni ẹ mọ̀ pé gbogbo aládùnjà àjọ gbèǹdè ni tọkọ àtìyàwó yìí wàláì gbogbo aládùnjà torí pé àìmọye àbòsí ló ti ṣe sí ìyàwó rẹ àìmọye àbòsí ni ìyàwó rẹ ti ṣe sí ọ lọ́dọ̀ ọ̀tọ̀ gbogbo ilé fún lórí gbogbo nǹkan ṣe yẹn ìdílé ẹja bẹ̀rù ọ̀nà ẹni tágbára da wọlé àwọn ọ̀rọ̀ tí ń wá sí nínú ìyàwó kọ́rọ̀ lẹ́rẹ̀ẹ́ nìkan ti ń sojú ṣètọ́ yẹ lórí ìyàwó rẹ̀ gáàlì tó máa fẹ́ àwọn akóbìnrin jọ torí pé wọ́n bá ti jọkùnrin torí ẹ̀ ká bẹ̀rù ọ lọ gbogbo bàbá kan torí rẹ̀ bá pé má bá ọmọ rẹ̀ fọwọ́ sí pé kọ́kọ́ máa kóbìnrin jọ tí ọba kájọ tó ọkọ mọ́ wa rẹ̀ ìbọ́lọ́ náà ti sọ fẹ́yìn ní kẹ́kọ̀ọ́ alẹ́ àdélú fọwọ́ àdédẹ̀tẹ̀ agbára ní ọ̀ka ẹ̀yìn fẹ́yàwó kan kọ́ sọ pé ń sábòtì ilé ìjẹ́bùsù jẹ́. wọ́n ní káwọn lè jọba ńlẹ̀ yorùbá tẹ́ ẹ bá tẹ̀bọ mọ́ tẹ́ ẹ tó ṣẹ́gun mọ́ tẹ́ sòrò mọ́ tẹ́ pa láàlà alẹ̀ mọ́ tẹ́ náà ti mùsùlùmí tẹ́ dúró déédéé kí ló burú mbẹ́ má pẹ̀lú pé bọ́lá ẹ̀ má ṣe ẹ̀sìn kan pé ká ẹ má ṣe bọ́ ẹ̀sìn kan pé ká ẹ má sọ̀rọ̀ dání ọ̀sọ̀ fún ọkọ̀ oko tí a ti wọn náà rọrùn. ẹ̀rí pé táwọn ọba yẹn tó máa ń sọ àwọn èèyàn joyè gan lónìí wọ́n máa ń sọ fún wọn. wọ́n rí tó nírùngbà wọ́n sì tún rámi kó ń ṣe ìsìláàmù lára rẹ̀ àwọn náà sì sọ fún ọ ẹ̀ mùsùlùmá rẹ tó ń ṣe gbọ́n mùsùlùmí rẹ tó ń ṣe kò pé kọ́ ọmọ jòyè lónìí o lọ́ba di lọ́la tá a la fẹ́ sọ̀rọ̀ afẹ́ bọ́fà afẹ́ sin àwọn aláàlálẹ̀ wa kọ́ wa lẹ́sìn rí ọgbà bẹ́ẹ̀ bàbá pé ọkà àbùkù jọ tó <laughs> o túbọ̀ sí pé ó yẹ ẹbọ náà ni ó yẹ ìjọba lẹ Yorùbá kọ́ mọ́ lẹ́bọ̀ nu tẹ́ bá rí lẹ Yorùbá tí wọ́n ṣẹbọ tí wọ́n fi jọba ẹ̀ mú wa tó kí wọ́n á ní wú ọ lórí. òun dàbí lè máa mú kàlàǹfọ́ọ̀dì ẹ̀mọ́ yẹn ọba tí sin lọ́wọ́ kó tó di ọba tí ò sin lọ́wọ́ mọ́ abẹ́yìn ti kú ni ẹ̀ sí láyé ni àkílà àwọn tó fi sọ láti ọ̀pọ̀lọpọ̀ sọ fún ayé lásán làwọn ni dodo bá náà ni torí mọ́ṣírí mọ́ṣírí kí lọ́lọ́run fi máa jẹ́ kó máa mú gbẹ̀gì ọjà bó ti jẹ́jà ó tó báwò ọlọ́wọ́ wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك